sojú jẹ́ ìkọlẹ̀ jẹ́ ìkọlẹ̀ Tolú jẹ́ my eh, speaker mi microphone mi yẹn ṣiṣẹ́. twenty two twelve twenty two mo tẹ̀síwájú lọ fún mi ní speaker thank you bó ti bẹ̀rẹ̀ olùwàjọ àwọn yóò kí ní kí ọ pray nù. olùwàjọ gbé mi sọkẹ fún mi ní spíkà mi. ah ó lè ṣiṣẹ́ ṣe ọ̀rẹ́ náà. bluetooth. that's good hello tú ètò ẹ̀ hello ṣó ṣiṣẹ́ báyìí hello hello tú ẹ̀ tú ẹ̀ tú ẹ̀. jẹ́ ń gbé mi mo gbé olè. ìjọba mi ṣe látọrí kọ̀ǹpútà ìjọ o ti ṣe o ti bá mi hello hello tú ẹ̀ Bluetooth. hello tú ẹ̀ hello hello tó ètò ok ó ṣiṣẹ́. mo ń tẹ̀síwá unique lọ́nà mo ń gbẹ́kẹ̀ sí lọ́jọ́jọ́ máa dúrà bí mo ti lọ wájọ́ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ṣáájú mi lọ olùwàjọ́ gbé mi sókè. báyìí bá mi ń débẹ̀. àwọn wo nìyẹn. Bongo Kesi. Mura, mira, mira. Bímọ tèlọ, olùwàjọ, bèmí ṣèké. Olùwàjọ, gbé mi sókè, fà mí lọ sí ibi kíkà àpáta tó kájú mi là olùgbàjọ tèmi sókè share God bless you as you do so. lójoojúmọ́ badura bí mo ti lọ mú Olúwa jọ̀ọ́ èmi sókè Olúwa jọ̀ọ́ èmi sókè fà lọ sí ibi gíga àpáta tó ga jù lọ àjọ bàtà ilé ìyọ̀nà ṣubú sálẹ̀ yíyọ̀nù. ẹ̀rì ó yọ̀nù ó máa lọ gbé ọ̀ṣubú lórí kámẹ́rà. say àjọ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè yes yes you are welcome to this platform you are hello tuẹtuẹ hello hello how was your day happy friday <laughs> aṣọ tó wà níbẹ̀ yẹn tẹ́ bá fẹ́ rà ẹ sọ fún mi. a ní jàǹkárà house níbà àwọn aṣọ tá a bá wọ̀ lẹ́yọ̀kan tá a kàn fi ṣe display abẹ́ta ìmí ìta sí wọ̀ ó wà ṣéèsì wà gbogbo sẹ́gbẹ̀ẹ́ kìíní yẹn ń pariwo. Hmm. ẹ káàbọ̀ síbí jẹ́ yọ clean. It is well. Let me cover my face again. ọlọ́run ìbàrẹ̀ ẹlẹ́mìí elédùmarè ọba tótó àìkú yín àti ẹ̀dìbàjẹ́ ọba tótó ń farati bí òkè ọba mi tó máa ń bá ni mọ́lẹ̀ tí òkè ń dani arúgbó ọjọ́ ọba títí ayérayé fọláṣadé sọ pé ẹ tún ṣe ò ní wákàtí níṣẹ́jú ní ọjọ́ òní adúpẹ́ gbogbo oore tí ẹ ti ṣe èló ní ká kà èló ní ká wí oore rẹ̀ pọ̀ ojú ìrìn tí òkun lọ nínú ayé wa adúpẹ́ fún ògo àti ẹwà rẹ̀ adúpẹ́ fún àánú adúpẹ́ pé àwa kì yóò kú ikú kan bí ó ṣe yé ní káwa kí ó yẹ láti máa ròyìn iṣẹ́ rere rẹ̀ adúgbò lórí gbogbo ọmọ tẹ́ ẹ fún wa àwọn tó jáde láti yan wa adúgbò gbogbo àwọn tó yàn wá tó máa gò wá mọ́mì tá àti ẹ̀mọ́ ọlọ́run adúpẹ́ fún yín o fún orílẹ̀-èdè gbogbo káàkiri àgbáyé adúpẹ́ fún gbogbo àwọn ènìyàn mímọ́ adúpẹ́ fún gbogbo àwọn ènìyàn ibi náà adúpẹ́ fún ọ̀sán adúpẹ́ fún òru adúpẹ́ fún àárọ̀ adúpẹ́ fún àṣálẹ́ adúpẹ́ fún òrùn adúpẹ́ fún òtútù adúpẹ́ fún òru adúpẹ́ fún ohun gbogbo adúpẹ́ nínú ohun gbogbo a fún yín afọpẹ́ fún yín specially mo wá dúpẹ́ lórí àwọn ọmọ tẹ́ fún mi lórí ọmọ tẹ́ fún mi àwọn ọmọ tẹ́ fún mi jẹ́jẹ́ lẹ́yìn tó wà pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ adúpẹ́ fún gbogbo ohun tí ọ̀tá ti ṣe adúpẹ́ pé ojú ti ti ọ̀tá adúpẹ́ pé ojú bá máa tì wọ́n títí ayérayé adúpẹ́ fún gbogbo orílẹ̀-èdè wa káàkiri àgbáyé adúpẹ́ tó pẹ́ tó lúwa nílẹ̀ náà àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ áfìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun agbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi wọ́n ní ta ní ògo ní òkè olúwa lọ tàbí ta ní òdò níbi mímọ́ rẹ̀ wọ́n lẹ́nu tó bá ti ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé sókè sí asán tí kò sì búrọ̀ ẹ̀tàn onírọ̀rì bùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo ní ọwọ́ láàrin gbàlá rẹ̀ èyí ni irọ́ tí àwa ń ṣe àfẹ́rẹ̀ àwa tí à ń ṣe àfẹ́rẹ̀ tí à ń ṣe àfẹ́rẹ̀ ọlọ́run bọ́lá fọláṣadé tí à ń ṣe àfẹ́rẹ̀ ọlọ́run sarah tí à ń ṣe àfẹ́rẹ̀ ọlọ́run tó dá ayé àti ọ̀run òun ni ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ́ náà nà ká gbé yín sókè lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé wa sínú ilé wa sínú ètò ìnáwó wa sí gbogbo ohun tá a bá ti ń ṣe oníta ni ọba ògo yìí olú àwọn ọmọ ogun ọlọ́run tó pọ̀ nígbà àti agbára òun náà ni ọba ògo òun ni ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kàgbé yín sókè lẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé sínú ayé wa ta ni ọba ògo yìí ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run tó máa ń ṣe ohun tẹ́nìkan kò lè ṣe ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run tó ní gbogbo agbára ọlọ́run tó ga ju àwọn ènìyàn lọ ọlọ́run tí ò kì í kú ọba tí ò lè kú ọba tí ò kú rí tí ò sì lè kú láéláé ọba tó máa ń fọba jẹ ọba tó máa ń fi gbogbo ọba tó máa wu ọba tó bá fi ọba jẹ láyé tó bá rí fí afẹ̀yìn ọba tì ọba tí ọba ayé kọ̀ọ̀kan ò lè fẹ̀yìn rẹ̀ tì ọba tó gbọ́n gbogbo ọlọ́gbọ́n ayé ọba tó ní ọ̀rọ̀ ju gbogbo ọlọ́rọ̀ ayé ọba tó ní òye ju gbogbo àwọn olóye lọ ọlọ́run tó mọ gbogbo tí èèyàn kan mọ̀ kábíyèsí o òun náà ni ọba ògo àní ẹgbẹ́ oyin sókè lẹ́ẹ̀kan sí kí ọba ògo kó wọlé ta ni ọba ògo yìí ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run tó ti Bọ́lá Fọláṣadé lẹ́yìn ọlọ́run tó bẹ nínú mi ọlọ́run tó bẹ pẹ̀lú Adébùkọ́lá torí wa ni Jésù tó fún mi ayọ̀ mi dé mo rọmọ mi dùn olúwa gbóhùn mi àánú olúwa pọ̀ lórí mi ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run tó dá àgbáyé ọlọ́run tó dá Canada tó dá Nàìjíríà tó dá Amẹ́ríkà tó dá gbogbo àgbáyé ọlọ́run tó dá ẹni re ọlọ́run tó sì jẹ́ níbi <laughs> ọlọ́run tó dára ẹ̀tàn tó fún wa yan ọ̀tá fún ara ẹ̀ tí ń ṣe èṣù òun náà ni ọba ògo ta ni ọba ògo yìí ọlọ́run àwọn ogun yìí náà ni ọba ògo àmín ọlọ́run gbàkóso bá ṣe ń lọ báyìí nínú ọ̀rọ̀ yìí lónìí tìrẹ ní o àfi gbogbo ẹ̀ fún ọ gbàkóso sẹ́nu mi di agbára itọ́ mi di agbára ohun ẹnu mi di agbára ọ̀rọ̀ mi di agbára ayé mi ó di bí agbára ẹ̀mí mímọ́ ayé ọmọ mi náà di bí agbára ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu mi lónìí ó di agbára ó tún di ìmọ́lẹ̀ ilé tó bá ti wọ̀ tí ìṣòro bá wà níbẹ̀ tí wọ́n sì mọ ọlọ́run ní tòótọ́ yóò máa ṣẹ́tù gbogbo ìṣòro yes àwọn tí ọ̀rọ̀ yìí bá wọlé wọn tó sì ní ìṣòro ní tòótọ́ tó sì mọ̀ ọ́ tí àwọn ènìyàn òkùnkùn àti ìka ayé dà wọ́n láàmú bí ọ̀rọ̀ yìí ṣe fẹ́ wọbẹ̀ lónìí yóò tù wọ́n lára ọ̀rọ̀ yóò jẹ́ ìmọ́lẹ̀ fún èmi fún ipa ẹsẹ̀ mi àti tọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àmọ́ gbogbo àwọn tó fẹ́ràn wa ọ̀rọ̀ yìí yóò jẹ́ ìmọ̀ ọgbọ́n àti òye fún gbogbo àwọn olórí wa káàkiri àgbáyé ọ̀rọ̀ yìí yóò jẹ́ ìbẹ̀rù rẹ ní ọkàn gbogbo ènìyàn ọ̀rọ̀ yìí yóò wòsàn lónìí yóò sì gbàlà ọ̀rọ̀ yìí yóò sì jẹ́ ìdájọ́ tó burú jáì lára àwọn ẹni bí àti ìka ènìyàn tí ò fẹ́ ronúkúwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ọ̀rọ̀ rẹ lónìí olúwa òun ẹnu mi sọ́ di ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ tí ó jáde sọ́ di ọ̀rọ̀ rẹ sọ́ di àṣẹ rẹ sọ́ di agbára rẹ ìta bá ti di olúwa dé ìta bá tú olúwa tú àṣẹ tá a bá pa lónìí nínú ayé yìí olúwa fìdí rẹ̀ múlẹ̀ láyé yìí àti ní ìkẹyìn àti ní ọ̀run ọlọ́run jẹ́ kí ìyanu farahàn jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ olúwa gbogbo ọ̀tá tó lè máa retí pé wọ́n máa tán plant káàkiri fún ayé wa gbogbo ẹni gbowó àtẹni sanwó tí ò tí ronúkúwàdà ni o bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ lè sọ pé mi ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé ronúkúwàdà ó láwọn èèyàn tí à ń pè lórúkọ mi tó bá ronúkúwàdà kó ní ẹ̀ṣẹ̀ wọn ó lèmi yóò gbọ́ láti ọ̀run wá èmi ó sì wọlé wọn sàn bẹ́ẹ̀ ni ìyẹn mi pé ọlọ́run ó jẹ́ aláàánú oníṣègùn ẹni tó bá bọ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ nìkan náà ni òní ṣe rere ọlọ́run mo gbàdúrà lónìí pé gbogbo ẹni bá ti kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn tó ronú padà lónìí ọlọ́run dá sí tiwọn náà ọkàn máa lọ máa lọ má dẹ́ṣẹ̀ mọ́ ètò ẹ̀ sọ fún Magdalene òun náà ni kẹ́ ẹ wí fún wa o bàbá ìṣẹ̀ tí àwa náà bá ti dá nínú èrò àti ìwà àti ṣe wà Olúwa ṣàánú fún wa o ní orúkọ Jésù ọlọ́run wà lọ́wọ́ àdúrà mi lónìí gbọ́rọ̀ Olúwa mo sọ bí ọmọ ọlọ́run àti ikọ̀ Elédùmarè o ò ní di èèwọ̀ o ní rùn sí ọlọ́run o ní di ohun tí ọlọ́run kọ̀ àdúrà mi lónìí olúwa gbọ́ olúwa gbà olúwa ṣẹ́jú béèrè mi lọ olúwa ògo ọlọ́run ògo dá ògo padà olúwa ògo tí a jí gbé ògo tí a gbà lọ ní òru ọ̀gànjọ́ àbí ọ̀sán gangan òru tá a gbà lọ àti ògo tí a gbà lọ ní òru méje ògo tá a gbà lọ nípa oore tí a ṣe òru ògo tí a gbà lọ lọ́wọ́ wa lórúkọ jésù ọ̀run dá a padà lórúkọ jésù ọ̀run dá a padà bẹ́ẹ̀ ni o èmi di àpótí ẹ̀rí lónìí owó mi di àpótí ẹ̀rí tẹta ọmọ mi àti àwọn olólùfẹ́ mi ẹni bá gbàgbọ́ nínú ohun tí ọlọ́run fi rán mi àti iṣẹ́ tí ọlọ́run rán mi tó bá ṣàmì síbẹ̀ tó sì pọ́n ìpè mi náà lé ẹlẹ́dàá ṣẹ̀dá bó bá ṣe pọ́n mi lé bá mi pọ́n wọn ẹlẹ́dàá bá mi pọ́n wọn lé ọba tó bá ń pọ́n nílé tí ẹnikẹ́ni kò lè kò lè má ṣe àpọ́nlé bẹ́ẹ̀ ni ọba tó bá ń gbé nígbà tí ẹnikẹ́ni kò nílé rẹ̀ sílẹ̀ ọlọ́run tó máa ti ọ̀rọ̀ tẹ́nikẹ́ni ò nílé ṣí ọlọ́run tó máa gbé ẹni ga tí ẹnikẹ́ni kò nílé rẹ̀ sílẹ̀ mo gbàdúrà ẹnikẹ́ni bá ti gbọ́ ohùn ọlọ́run láti ẹnu mi tó sì pọ́n òun náà lé bá mi pọ́n wọn lé ẹlẹ́dàá ṣẹ̀dá mi ò ọlọ́run a sì máa ṣe ohun tẹ́nìkọ̀ọ̀kan kò lè ṣe ọlọ́run dáhùn lónìí o gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó ń pọ́n mi lé tó lọ sábẹ́ platform mi tó máa kọ ohun tó dára fún mi fọ́n fẹ́ kínú mi dùn tó fẹ́ kọ́kàn mi balẹ̀ ẹlẹ́dàá ò aṣẹ̀dá tó dá ayé àti ọ̀run bá mi pọ́n wọn lé o gbogbo ẹni pọ́n mi lé tó pọ́n wọn mi lé bá mi pọ́n wọn lé ọlọ́run gbogbo ẹni tí ò tí ronú kúwàdà tó ló máa fìyà jẹ mí tó ló máa fìyà jọmọ mi àbí tó sì lé wa sínú fún ibi ọlọ́run bá wa ṣe wọn mọ́ṣẹ́ bá wa ṣe wọn lọ́rùn lọ́dìdé o olùwà raise your standard against such people those who are waging war against me against my daughter against my well wishes against my platform such people father raise your standard against them But those who love us, who bless us, who want us to be to excel, to promote, to be promoted, who want us to be to, to be okay. I pray, Lord, for all of them that you shall promote them as well. Promote me financially, materially, morally, spiritually. Let all our fans, our well-wishers all over the world, and our children be promoted in the mighty name of Jesus Christ. Mo sọ bí ikọ̀ àti ìríjú Elédùmarè lónìí. Ẹ̀yin olólùfẹ́ tèmi káàkiri di èèwọ̀ fún gbogbo ìbànújẹ́ àwòrán yín di èèwọ̀ fún ikú òjijì àti tèmi náà lórúkọ jésù ikú tó máa ń gbé nípa lójijì kò ní kọlẹ̀kúnlé rẹ kò ní gbé ọ̀pá ìwọ olólùfẹ́ tèmi ìwọ tó fẹ́ mi fẹ́rẹ́ ìwọ tó fẹ́ mọ mi fẹ́rẹ́ lórúkọ jésù ikú òjijì ò ní gbèmí àti ìwà àtọmọ wa pa lórúkọ jésù a ò ní dín mọ́ lórúkọ jésù a ó máa lé ẹ̀mí líle o ẹ̀mí líle o tó máa ń mú kéèyàn máa lé nínú orere olùwàfi fún èmi lónìí fífá ọmọ mi fífá dé Bùkọ́lá fún gbogbo àwọn olólùfẹ́ mi èmi ò mọ àwọn tó fẹ́ mi o ṣùgbọ́n o mọ̀ wọ́n àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ olùbá mi fẹ́ wọn fẹ́rẹ̀ wọ́n gbẹ ní tó ń fa tó ń wò mí tó ní mo máa paná ẹnẹ máa paná ògo ẹ ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà fún wọn wọ́n ṣe fẹ́ kórí fún mi kórí bẹ́ẹ̀ fún wọn bá mi paná ògo wọn bá mi paná ayé wọn bá mi pa fìtílà wọn bá mi pa agbára wọn bá mi pàtìlẹ́yìn wọn bá mi pa oúnjẹ wọn bá mi pa ọjọ́ òní wọn pọjọ́ ọ̀la wọn olúwa gbogbo náà bá ti ṣe sílẹ̀ tó ń mí tẹ́lẹ̀ olúwa pádànù gbogbo ẹni ló bá lò máa pògó mi tó bá lò máa pa platform mi tó bá lò máa kọmọ mi tó bá lò máa pa ìpè mi tó bá lò máa pa ohun tó bá lò máa pa ohun tí n bá ṣe mo gbàdúrà bí ọmọ ọlọ́run àti ikọ̀ Elédùmarè pé ẹ̀dá bẹ́ẹ̀ bá mi ká bó ṣe fẹ́ pa ohun tí mo ṣe bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ṣùgbọ́n gbogbo ohun tí èmi ṣe tó jẹ́ ti tèmi tí ọlọ́run ṣe fún mi tí ọlọ́run ṣe fọmọ mi tó ṣe fún àwọn olólùfẹ́ mi kò ní ṣe pa o ádì èwọ̀ <laughs> fún agbára kòkó jẹ fún agbára panilẹ́kúnjayé fún agbára jẹranjẹran fún agbára mùjẹmùjẹ fún agbára tó ń fi ènìyàn ṣe ètùtù yéèrì kàpàṣà tàyàbà nẹgẹdẹ bòbò sò tàyàbà mo gbàdúrà lónìí pé agbára mùjẹmùjẹ agbára tó máa ń lérí ẹni sínú fún ibi tó jẹ́ ìjẹ ènìyàn náà máa ń fẹ́ mu bí omi tó jẹ́ ìjẹ náà máa fẹ́ fi wẹ̀ bí <laughs> omi tó máa fẹ́ jẹrẹ ènìyàn bíi pé wọ́n jẹran màlúù àbí wọ́n jẹran màlúù ma ògúnfẹ́ àbọ̀ ń jẹran <laughs> àbọ̀ tẹ̀ ń jẹ eh, kílí orúkọ tọ́kì àbọ̀ ń jẹ chicken olúwa gbogbo agbára búburú ni lórúkọ jésù ẹjọ́ gbọ̀rún tẹ̀kí gbọ́ tẹ̀kí gbà ẹ fi wọ́n ṣòfò olúwa jọ jẹ́ kí ìdájọ́ búburú kó lọ sórí àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà èmi bọ́lá fọláṣadé mi ní kó sí kòtò ọmọ mi ò ní jì sọfẹ̀ èmi àtàwọn olólùfẹ́ mi àtàwọn tó bá ṣàmìlábẹ́ omi bẹ́ẹ̀ ló máa rí lónìí jésù olúwa wa àmín etí mo wí lónìí dèjì dìí mo gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà olúwa alábẹ̀kọjá olúwa agbábẹ̀kọjá olúwa aṣàtúnṣe gbogbo àwọn olórí ibẹ̀ olúwa mo gbàdúrà pé wọ́n bẹ̀rù rẹ ẹ̀rù rẹ jẹ́ kó máa bà wọ́n olúwa jẹ́ kí wọ́n máa bẹ̀rù rẹ olúwa jẹ́ máa bẹ̀rù rẹ gbogbo àwọn ẹ̀mí tó máa ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè náà tí òun fẹ́ kéèyàn bẹ̀rù rẹ tí òun fẹ́ kéèyàn ṣe ìfẹ́ tó ohun tó dára mo gbàdúrà gbogbo àwọn ẹ̀mí burúkú náà ó yẹ máa tẹríba ní orúkọ jésù lókun wọlé làwọn sì ń jẹ́rìí sí agbára ẹ tẹríba gbogbo ẹ̀mí ẹ̀mí òkùnkùn orílẹ̀-èdè náà ẹ tẹríba lórúkọ jésù ẹ tẹríba lórúkọ jésù ẹ tẹríba mo gbàdúrà lẹ́ǹkan sí orílẹ̀-èdè canada they have been a blessing to me in one way or the other i don't look at i, I don't look like i mean i don't look at the pains but i look at the, the good the good side of it. I pray, Lord, for this my nation. It shall be well with you forever. In the mighty name of Jesus Christ, I pray for America. Because when I speak, one ò wé pé ta ló ń pé àjòjì tí ò kí ń ṣe ọmọ ìlú wọn ló ń sọ̀rọ̀ wọ́n gbọ́ mo tá a bá sọ pé <laughs> tá a ti sọ pé wọ́n ṣe wọ́n ṣe ju bí a ti bèrè lọ ọlọ́run mo gba àwọn tó gba ọlọ́run gbọ́ tó gba òtítọ́ gbọ́ lẹ́nu mi mo gbàdúrà fún orílẹ̀-èdè náà kò ní bàjẹ́ kò ní dàrú olórí ibẹ̀ náà ọlọ́run máa jọba lọ ní orílẹ̀-èdè náà you made them the head they shall never be the tail because you know what they said in God we trust and also we shall trust continuously in God my nation shall trust in God our Canada shall trust in God America you continue to trust in God and the fear of God continue to graduate in that land. And all our children, the youth, all our youth, they will change for better. They will change for God. They will change for good. In the mighty name of Jesus, peace shall reign. Joy shall take over. In the mighty name of Jesus, the Lord shall reign continuously in our home, in whatever we do. In Jesus' name. In Jesus' wonderful name I pray. Amen. Thank you, Lord. I worship you. Daddy, I pray for East, West, North, and South, all over the world. Let there be peace. Peace of God. Peace of God. Peace of God. Peace of God. Peace of God. Peace of God. Peace of God. Daddy, let there be peace. Let there be peace. And for those who are going through pain in one way or the other, I pray, Lord, that you shall heal them. But today, you said we should speak about the enemy also. We want to call on you. Whatever verse of the Bible we are going to read, Speak to everybody. Speak to me. Speak to my children. Speak to my home. Speak to my well-wishers. Speak to my platform. Speak to those who love us. Speak to the many, to all the leaders. Speak, O Lord. We shall be blessed. We shall not be judged. We shall not be condemned. So shall it be. In Jesus' powerful name I pray. Amen. Ẹ káàbọ̀ sí bí ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ààrí lọ ààrí kọ́mẹ̀tì kankan kò sí wàhálà. You're welcome. Excuse me. Tẹ̀síwájú lọ́nà náà. Mo fẹ́ mú tó wà. Gbogbo ṣíà, gbogbo nǹkan tó lónìí yìí. You're welcome. I open the platform in the name of the Father, the Son, the Holy Spirit. Quickly, let's just go. you're welcome kò sí èèyàn lábẹ́ platform yìí ó dà pé kò sí èèyàn bẹ́ẹ̀ ẹ káàbọ̀ bọ́tì ààrẹ bọ́tì mọ̀ṣẹ́ pẹ̀sẹ̀ pẹ̀sẹ̀ wọ ti sọ ẹ̀. Let's go to the don't be surprised today we are going to let's read some. excuse me for those of you in the, on TikTok you always tag me and most of the time what you are tagging is not meaningful I'm sorry to say that I'm looking at you it's good to be ẹ̀yin ọmọdé yẹn àti anybody bá ti jágbàlagbà whatever you want to tag me make sure it's meaningful and something that uh, because at this level ó ní àwọn kankan tí ò ní túmọ̀ sí mi so number one bíbélì ní kẹjẹ kọmọdé wá sọ́dọ̀ mi irú wọn níjọba Ọlọ́run but at the same time when you are coming to me okay you want me to do whatever or you want me to see you you don't come with your you don't expect me to be working with your worker you don't you don't expect me to start working with your worker because so she ń kọ́bọ̀ ṣe ń rìn ó and you don't expect me to be sucking your feed bottle okay you don't expect me to be drinking your. I mean milk. That is uh, what they call it. Breast milk, okay? But you are wanted in society, okay? But if you are coming, but none of you tagging me that you are toddler. But in the spirit realm, I put you in that level, okay? So there's some things you should not be introducing to me, okay? So be careful. I say this not because I hate you, because Some of you, you don't follow me. Even when you follow, you don't do anything to my platform that to destroy. And then when you posting, you tagging me for me to see nonsense. Some of you, we have naked, we be doing like this on TikTok because they are giving you nonsense, uh, some things give them, and you be disturbing me. Stop it if you don't want me to block you. I'm sorry to say this, but stop your nonsense. Everybody ló more category ẹ̀ more now. You are being rude of these days. I want you to stop your nonsense, okay? Don't be rude to me. It's God that is powerful. Thank you. Welcome to this platform once again. We are going to the book of uh, Psalm. Today, this week, we, we don't know Psalm. According to the Spirit of God in me, we are going to read Psalm 3 today let's read jẹ́ n fi gò dúdú sójú bóyá mo máa lè rí dáadáa bóyá mo máa lè kà á okay i'm reading i can read <laughs> we are reading psalm three from verse one lord how many are my foes how many rise upon i mean rise up against me many are saying of me god will not deliver Ha. I don't know. I don't know what enemy is saying about you. But you, Lord, are a, you are a shield. Lord, I shield. shield around me. The Lord is my abomi. My glory, the one who lifts my heart, who lifts my head, I. He lifts my head like the horn of the unicorn. Even when people want you to bow in sorrowful, people want you to be sad, people want you to be money every day, people want a garment of shame in your body. They want you to be crying. They celebrate you more when you are crying or where they believe that things are not okay. Okay? Don't worry. As I said yesterday, the Lord is always there. Don't worry. Many are the affliction of the righteous, but the Lord delivered them all from it. According to the book of Psalm 34, 30, is it 34? Verse, um, something I will read it, I will open it for you now, but let's finish this one. But you, but you, Lord, are a shield around me, my glory, the one who lifted my head. I, I, I call out to the Lord. Hmm. Thank God for the grace of God. Who do you call upon the time of your trouble? Who do you trust in the time of your trouble? The way the people, the time people wage war against you, the time of your trial, who is your refuge? Who do you trust? In God I trust. My daughter trusts in God. My children trust in God. Yeah, I believe. All of them. I trust my, also people who love me, who are clicked to my platform, who are not ready to do evil to me, they trust in God. But those who trust in demons, who trust in Satan, who trust in principality, the rulers of darkness, I who trust in wickedness of this world, who trust in frauding people, who trust in killing, who trust in sucking people's blood and eating flesh, they cannot trust in God. So for those who trust in God, hallelujah be unto God on your behalf. Hallelujah be unto God on my behalf also. Thank you, Father. I can I call out to the Lord, and he answered me from his holy mountain. I lie down and I sleep. I wake again because the Lord sustained me. You are alive today. It's not because of your power. You know? Ó ní Excuse me kò fún mi ní comfort excuse me ẹ má bínú ó ní bí mo fẹ́ kọrin ó ní bí mo bá ti kú mo bọ̀ ó ní bí mo bá ti kú kò mà yí ọlọ́run nípò padà ó ní bí mo bá ti kú kò yí ọlọ́run nípò padà àìkú mi o kò mà yí ọlọ́run nípò padà torí pé mo wà mo wà yàn ó bàbá. Hmm. a lot of people wọ́n lérí ikú mọ́ ẹ <laughs> <laughs> yàrí kòpò ṣèkàyàbà ìwọ tó bá lérí ikú mọ́ mi níkọ̀kọ̀ ní gbangba ìwọ ni kú kàn ẹni bá lérí ikú mọ́ mọ́ mi níkọ̀kọ̀ àbí ní gbangba ẹlẹ́dàá ẹ̀dá bẹ́ẹ̀ ni kú kàn bẹ́ẹ̀ ni let me continue i will start from five again Only, uh, ah, i lie down and i slept i wake again because the lord sustain me yes because he sustain me he sustain you that's why you are alive today he sustain me because. That's why you are here today. I will not fear thou ten, thou ten of thousand. Okay? I will not fear the, thou, I mean, I will not fear thou ten of ten thousand. Another, another version said, I will not fear ten thousand, you know. But you understand? Aside, aside me, or every side, you understand me, that circle me, that surrounded me, that tried to gang me or that tried to relay me, I will not be afraid of them. Do you understand me? Ha. Only arise, Lord. That's verse 7. Only arise, Lord. Deliver me, my God. Mm. Strike all my enemy. This is it. Only strike, oh Lord, deliver me and strike all my enemy on the joy. <laughs> olúwa ó ní olúwa dìde kó gbà mí gbà mí kó sì gbà àwọn ọ̀tá mi ní egungun ẹ̀rẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni yorùbá ẹ̀ nìyẹn màá saka yorùbá ẹ̀ fún ẹ ó lè ka yorùbá o tó bá wà ń bẹ̀ orí kẹta ni ìwé dáfídì orí kẹta ó ní strike all my enemy on their jaw break the teeth of the wicked <laughs> break what break the teeth of the wicked mọ́bọ̀ tabaka tán máa gbàdúrà nínú wọn from the Lord come deliverance bẹ́ẹ̀ may God bless me mami may your blessing may God blessing be on me and your people and my children may the almighty blessing blessing of God the power of God the good face of God rest upon me and my children and you that love me, my people, and our nation in the mighty name of Jesus Christ. But let's preach it. He said, oh, you know, you can see that Mr. David, that is, Mr. David is the owner of this psalm. You know, according to the, he piled all this together. Part of things that he faced, you know, but that David faced ìṣòro. Ben, you know, Ben, brother David, or ọba David, ó face ìṣòro ní ọ̀pọ̀lọpọ̀. David, Then we call him King David. Face a lot of trouble. Face a lot of trial. You know, he's a musician also. He composed. They call it Orin David in Omanpe. He sings so well. well. You know, according to people, when you need no people who can compose very well, all this they turn into song. You know, we tó bá wo ìwé orin CAC àtàwọn ìwé kan, àwọn tó lo inbox yẹn. You understand me? So, sorry, he's making some some noise. <laughs> Ready. So when you listen to, when you read this psalm, many psalms like that, you know, you see, even when um, uh, say David is sick, it, it will be there. When he sinned against God, nígbà tó sùn pẹ̀lú ìyàwó Uriah, that's ibi tó ti béèrè fun. all those orí psalms eh, 51 and others, you know. So, even when he's sick, ó kọ ní psalm 6, gbogbo orúkọ bẹ́yẹn, nígbà tó bá sick, you know, When things are difficult, even when he was rejected, like people don't want to be his friend again, you know, he sang about, I mean, talk about it. You understand me? But here you can see that he said, Lord, how many am I? You know, look at them. Okay, timbati bá ti yikwa o. The enemy are just too much. What is it? What did I do? Why is so much like this? The enemy has all too much. Even some people, they just promise that we are going to give you money. Oh, you don't, I didn't know, they just turn themselves to enemy how long will we continue he asked himself and he asked God also dadi ṣé ẹ ti gbàgbé ni lord what happened ó ní lord how many am I for ìyẹn mi pé ọ̀tá mélòó ni mo ní báyìí ọlọ́run kí ló tẹ̀ ń wò mí kí ló tó wá pọ̀ tó yìí tí bá tiẹ̀ ti ṣẹ̀ sí yín what happened gangan how many rise again <laughs> up against me èèyàn mélòó ló wá fẹ́ dìde sí mi how many people we know that they are stealing things And when you get to another place, they want to be stealing. They are riding you from one place to the other. They still want to be riding you. You understand me? Ó bèrè he ask questions, say, what is it? Oh, please, many are saying of me. He was even telling God, when you look at David, he's a talkative. He's a parrot to God. When he want to talk to God, he talk, he go to any, wo, kò sí when he want to talk to God. You understand me? He say, God will not deliver me. I mean, people are saying that God will not deliver, God will not deliver him. God will not deliver her. They even tell you, pé God, báwo. God. Have you ever been in that situation? And people be telling you, which God? They have said that to me many times. But you know, with boldness, I do tell people that, you know what? God will deliver me. And you know God, God wants you to believe in him even when you don't see him. He wants you to move even when he's not moving. You believe he's not moving. He wants you to talk, even when people believe that you should be quiet. He wants you to, you know, he said, they tell him that God cannot deliver you. Ooh, ìwọ, ìwọ You understand me? That's the wonderful God. But you, Lord, are the shield. He still believe that even bí mo ṣe wà yẹn, pọ́n ṣe pọ̀ tó yẹn, tó jẹ́ You are the one. It's you that delivered me. It's you that protected me and my child. It's you that's making, you know, I escaped many, many, many evil plans that they have for me. It's by your grace. It's not by my doing. You know, my glory, only the one who lifts my head. I, you know, even though <laughs> people want you to be shut up, they, they people don't believe it. You understand me? They don't believe it because God is with you. What they have done to you, they are not, you don't supposed to be talking. You, you should go on. There even some of them will be telling you, oh, shameless people, they will be telling you, are you not ashamed of yourself? When you shameless devil, shameless uh, demon, shameless wicked, you are not ashamed. Why should a child of God be ashamed of what you have done to me? I will not be ashamed of what you have done to me. He said, what even whatever the enemy have done to me, I won't be ashamed of it because I believe God is with me and he will deliver me from all my enemy and the only enemy will be put to shame. So they want you to be put to shame. The shame that's supposed to be them. They want you to help them to carry the shame. The people that are doing evil to me, they are the ones that should be put to shame and cover their eyes with shame. You understand me? And because I was not suffer, I was not punished because I'm evil. I was not punished because I was doing bad things. I was not punished because I steal. I was not punished because I kill. I was not punished because I, you know, I commit fornication or adultery. No! So if the devil is not now shame, is not ashamed doing evil, devil will go and steal. They are not ashamed. Devil, the devil, you know before. <laughs> this is sign of devil. You don't need to just be looking for devil everywhere. You know, all this about fraud, every fraud, every anybody, some people they are so the demon, they are they so they so much carry the demon spirit in them that they can steal from dead person. Oh, I say from dead person. They steal from dead. They still, even when they bury people, they go and still be stealing their body. They, when they bury them with uh, when it valuable, they go there and be stealing it. When they see baby that is born a day like this, they can steal the breast milk. Breast milk. You understand me? And they are not ashamed. Surely, if want to know, recognize Satan. They don't need to tell you. By their fruit, Bible says you know them. He said, devil came to steal, to rob, and to destroy. After killing, when you complain, they will destroy you. That's their, that is their work. And they are not going to be ashamed because they are shameless. The Lord has made them, they are naked. The first time, you know what? Hmm, yeri abo sekapa. You know what? Satan yẹn, ibi tó naked dé, ó fi eh, Adam àti Efa, ó fi wọ̀n wọ́n pé wọ́n naked. Òun gbogbo ìwò dẹ̀ ló di ọ̀la mẹ́wàá. Bó dẹ̀ fi wọ̀n wọ́n yẹn torí pé Ọlọ́run fẹ́ràn wa wá. You understand me? That's why we sing you know what ọlọ́run bò wá láṣìírí ó dẹ̀ ṣe kí ni ó faṣọ ògo wọ̀ wọ́n ó tún wá sọ fún wọn ó ti yé bẹ́ẹ̀ but ohun to sọ yẹn gangan do you understand ó wà nínú ìwòwò Titi di ọ̀la it's a shameless devil it's a shameless thief it's a shameless confucianist it's a shameless wicked soul it's a shameless e ìfẹ́ hmm, sọ kí facebook ọ̀tún wọ́n mọ̀ pé mi ò èṣù ni mo ń bá kì í ṣe yàn it's a satan is a is a shameless system. is a shameless idiot you understand me he doesn't shame so the shame that belongs to him that belongs to him if anybody injure you anybody delay you for you to be buried i'm telling you today if it's power of darkness disturbing you and they telling you you have not gotten since the day you marry you you have not even conceived ah. uh-huh. i'm praying to God it's you if you are the one that is behind it you should be ashamed of yourself yes that's you you should be the one to be ashamed because i have known what did i do wrong Did I commit any offense? Why you are you disturbing me? You understand me? You tell the devil, the person who carried the devil spirit, you should be the one to be ashamed. You make me not to do this. Ah, our business is just running. You should be shameless. You should be ashamed of yourself. Abikini, you are doing evil and you are out of the evil one, evil to say, you should be ashamed. But now the Lord has hardened your heart, He has blocked your face, He has making your ear to be deaf to whatever and then you still telling us that eh, ẹni tó ṣe fún is shameless ah issue you I cannot help you to carry your shame the shame belongs to Satan so I cannot be helping you to carry it you understand me the only thing is I will continue to report to God daddy don't forget to. Oh, this is what the demon and all their carriers are still doing No, oh. this is the situation that the situation look like this oh, and I'm not going to be ashamed of it understand because if you're ashamed of God because they suffer you because they are even saying the truth They suffer you if you are saying if you are being punished because you you you say the truth. You understand me? You are actually saying it for God. You understand? You are actually preaching the gospel. And the Bible says those who are ashamed of me in the presence of people, I'll be ashamed of them. You understand me? That you are going to be denying many things. You understand me? Okay? So I will not be ashamed. You understand me? Because the devil who owns the shame, who carry the shame, who are shameless, who is idiot, shameless idiot, he, they want you to be ashamed. They want you to be feeling that you don't even like her. You don't see how many people watching now. You don't see me. I Àdúrà bá ti gbà tán agbára aládùúgbò kì í ka mọ́. Me, I pray when you get to a time that only any evil, let my platform be too hot for them. And God started giving me some lot of messages, a lot of uh, prayer points, and those prayer points are now attacking and uh, no, not let me use attacking. It now disturbing the wicked souls. They are not comfortable in staying and living and being in my platform. You understand me? Even some people they believe we are not your mates. Who are you? You are not my mate, and you are fighting with me as if I'm your mate. Maybe you have said it that I'm not your mate. If I'm not your mate, Why are you fighting me as if you're your mate? If they want to fight, people want to fight. You fight with your mates, isn't it? So devil is a devil idiot. He's a devil idiot, okay? So I pray for you. Whatever enemy have stolen from me and stolen from my children, my home, and you, our nation, may Almighty God restore back to us in Jesus' name. And may Almighty rebuke the devil. The devil wants us to be to be sad. And every time money, as if we are money. You understand me? You know, but I tell you, every day there's time for money actually. But that time, there's time you have to put oil, in your oil of glad gladness and joy to rub your face and do things. You understand me? So don't be. But the Lord do what? He raised my head, I. And that power says, he said, Oh Lord, please raise my head like the horn of the eunuch. Father, you pray this prayer for yourself. But this prayer point that I raised on my platform, I do promise you Yeri Kapasetaya is not for everybody. Prayer on my platform is not for everybody. It's not for killer that have not yet repented. It's not for terrorists. It's not for wicked souls. It's not for killer of destiny. It's not for those people who also look at me and want to bring me that, And then you want to believe that, okay? Uh, so, whatever you have done, okay, maybe you want to control me. You just want to believe that you are minimizing people that will see me or like that. That's not what God is saying about me, okay? You are not the one that choose me. You only want to do, you want me to put you in the front of, in the front row, where God's supposed to be. I cannot share, change that place with God. I mean, a position of God to you, okay? Because if I do that for you, you will die on time. Okay? So I always put God where God belongs to. We always believe in God and we don't want to disappoint me. I mean, I disappoint me and God Almighty will help us. We will never disappoint him in Jesus' name. Amen. Oh Lord, raise my head like the horn of a unicorn. In Jesus' name. Raise my head like the horn of the unicorn. Do you know how the unicorn, do you know unicorn? Unicorn stand tall. The horn of the unicorn is one like this. It stand tall. If you don't know, go and Google unicorn. Unicorn has a horn, it never bends. Any unicorn uh, horn that bend, he has a problem. They always stand tall. That to tell you in no situation, you stand tall. When people are abusing you, you stand tall. When people are around you, you stand tall. When there's nobody, you stand tall. When people against you, you stand tall. Lord, raise my head and the head of my daughter, my children, like the horn of the unicorn. Raise our head, the head of our nation, like the horn of the unicorn. Father, raise our nation like the horn of the unicorn. Father, Lord, I pray for our leaders. Lord, raise them like the horn of the unicorn, like they will, they will stand tall and stand straight. They will do right They will not bend for demo. They will not bend for, for, for, for what they call it. Crime. They will not support of it. They will stand for truth. Okay? Horn of the unicorn. May Almighty God help us in Jesus' name. Do you understand? Uh-huh. Husband, tó máa fún mi, <laughs> mo ti ń bọ̀, tí pray tán, I will read some things for you, to you. Uh, those of you sending messages to me nonsense, I'm not your mate. I will curse you. If you send me nonsense message, because I've known mi ò tí fi alma sórí message Sorry, Facebook Pay mò ń wá ọkọ̀ ṣó business okay òní mo So ní tí n bá dẹ̀ tí mò ń wá tó bá lè fún mi, má fún mi ní tí mi ò wá tí ò dẹ̀ ṣe mí láǹfààní or else ó máa gba òdì kejì yẹn. Ìwọ tí a ń sọ̀rọ̀ bíbá ń sìn tẹ́ ẹ̀ platform tí má ṣe tán wọ́n á ní inbox mi to be torturing me you cannot torture me o oh. i will call i will call upon my daddy and i will tell him to torture you and he will torture the person that send you also anybody you are working for he will torture them together all right okay now raise my head like one of unicorn i call out and the lord to the lord and he answered me from his holy place every time when you call on god did you always see answer from god god answer Is God that answered by fire. Only the Lord that answered by fire. Let it be my God, the Lord that answered by fire. Let it be my God. I will stand tall. <laughs> When the enemy want me to stand bend. when people want to stand, me to, um, can ni wọ́n máa Then when people want to turn you to damaging cargo, you stand tall. Okay? They want you to bend and be walking like, you know, You stand tall, Bola, stand tall. And another one verse of it is Isaiah 60 verse 1. Rise and shine, for your light has come, Bola Folashade. Sarah toluwa ni mi Jésù tó fún mi ayọ̀ mi dé mo romo ke inú mi dùn o. Rise and shine, for your light has come. Okay? So stand tall. Raise my head like the one of the unicorn. Okay? So, on from the mountain, God answered me. Take, take God, Lord, every time I call you, even when I call you in my dream, Father, answer me all the time, any day, any day, anytime, day and night. Answer me by fire. Answer my answer. Answer my prayer. Answer my children. Answer my people. Answer us in on our nation. Answer, oh Lord, by fire. In Jesus' name. Only I lie down and I sleep. I wake again because the Lord sustain me Only lé orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ ọpẹ́lọpẹ́ Jésù lára wa àkàìmọye ẹ̀fún àti Asasi, Ati èdè ó gbàdúrà èmi gbà fún ọ tó bá jẹ́ èèyàn tó ti ń ṣèkà fún tí ò tí ì ronúkọ rà má gbà á òtòrò di ègún lórí ẹ yóò pa àpọ̀ ń bí lókè èkó ìròdẹ̀ pọ̀ ń bẹ́ ti ṣe bẹ́ẹ̀ yẹn torí ẹ torí mo sọ ń bíbá pé àdúrà yẹn is not for everybody ṣé mo pé ẹ̀dẹ̀ fún mi sí ẹ̀ fún mi ní star ẹ̀ fún mi lẹ́ni sí tí a bá tún gba àbí pé kí ẹ rí page wa kó ní monetization ẹ̀ tún flag ẹ̀ dànù àdúrà mẹ́ta la máa ń gbà fún yín a máa ń gbà fún yín so whatever you are going to do to me you are going to do for me know what you are doing okay because you are going to pay for it It's not me that will pay you, God Almighty that will serve. The father of the fatherless, the mother of the motherless, the husband of the widow, the friend of the friendless, the family of those who have no family, the one that supports people that less privileged. All the time, the great provider, the mighty warrior, the great in battle, the one that is wiser than the wisest richer than the richest the one that can never die tí o tí kuri. so that's it so loni ronúkúwàdà tó bá ń ṣe búburú and lie down and I wake up okay because he sustain me I will not fear down mm-hmm. let us go to seven we are not going to afraid of the enemy the enemy okay every enemy let us let us even pray over the the six ọmọ mi I hope you are praying it I know I trust you okay Lord only I will not be afraid every enemy I will emphasis every enemy that surrounded me some are not here around this house some are spiritually they also some of people tell me or Tamandi they see one lè ṣe kí ni wọ́n lè surround wọn báyìí kó lè má rí you understand me wọ́n lè má rí but I'm telling you oh, gbàdúrà yìí Every enemy surrounded my life. Father, Lord, destroy them by fire. Every enemy surrounded my life. Every enemy surrounded my progress. Every enemy surrounded my children. Every enemy surrounded my home. Oh Lord, destroy them by fire. Oh Lord, destroy them by fire. God, I answer them by fire. Destroy them by fire. Destroy them by fire. Every enemy that surrounded my life, that surrounded my children, that surrounded my glory, that surrounded my calling, that surrounded us, my people, that surrounded my platform. Lord, destroy them by fire. Lord, destroy them by fire. The God Almighty that answered by fire, destroy them by fire. So shall it be. In Jesus' name, amen. Vedolapo káàbọ̀. Títí lọ́pẹ́ káàbọ̀. Ebenezer Ebenezer Akabo okay <laughs> arise Lord deliver me God strike all my enemy on their joy <laughs> Olúwa kó ẹ̀ṣẹ̀ gbogbogbò tí Ọlọ́run bá gbá ọ̀tá ní ẹ̀rẹ̀kẹ́ ẹ́ mi ò fẹ́ break it down fún mi ìfẹ́ break it down fún àwọn èèyàn ó ní strike all my enemy on their jaw ẹ̀rẹ̀kẹ́ni olúwa gbá wọn ní ẹ̀ṣẹ́ you know enemy enemy pretend so much enemy live their life like what you can sustain as a child of God they cannot stand it a minute enemy cannot stand what you can stand as a child of God for a minute okay so already ọlọ́run ti gbá àwọn ọ̀tá ní ẹ̀rẹ̀kẹ́ and that's why they are enemy everlasting they will be enemy some people are naturally they will be your enemy forever because the Lord has ó ti gbá wọn ní egungun ẹ̀rẹ̀kẹ́ ó ti gbọ́ pé ó ti gbọ́ pé pa ó ti gbá báyìí pa ó ti yé pa pa pa ó ti yé ó ti gbá àwọn ọ̀tá ní egungun ẹ̀rẹ̀kẹ́ ó ti yé tán bá gbá àwọn ọ̀tá ní egungun ẹ̀rẹ̀kẹ́ break down it is only break it down ma okay. <laughs> when the àwọn tí wọ́n ti gbá ní egungun ẹ̀rẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ ẹ lórí ọ̀rọ̀ wa òun náà ni àwọn ọ̀tọ́ tẹ́ pé àwọn ẹlòmíì tó tẹ́ pé you don't do anything wàá máa bèè lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó ṣe nǹkan kan fún wọn in fact wàá ti máa wò pé mo ṣe dáadáa fún ni ó ti yan sáà bẹ́yẹn wọ́n ti gbá wọn tó bá dẹ̀ gbá ọ̀tá ní egungun ẹ̀rẹ̀kẹ́ ó ti yé ọjọ́ tí ọlọ́run gbá sàtánì ní egungun ẹ̀rẹ̀kẹ́ láti ọjọ́ náà ló ti wà nínú ayé tó ti ń trouble àwọn èèyàn káàkiri they will be a trouble egungun tó tó pé wọ́n gbá wọn the pains are not they cannot be healed you understand me so eh, Satan will go here he will destroy he go here he destroy when you see some people they just go there just for destruction because the Lord has ó ti gbá wọn ní egungun ẹ̀rẹ̀kẹ́ ó ti ká eyín àwọn ènìyàn búburú you understand me so the next thing ni wọ́n gbọ́dọ̀ máa ṣe pé they have to be turning you bí wọ́n ṣe jẹ́ yẹn wọ́n gbọ́dọ̀ sọ ẹ́ di bí wọ́n ṣe jẹ́ because Satan that's why you see Satan work more than people of God àwọn ọmọ èṣù máa ń ṣiṣẹ́ dáadáa ju ọmọ ọlọ́run lọ o jẹ́ nsọ tòótọ́ fún ẹ because we commit many things to the hands of God they go out because Satan máa sọ fún ọ go wọ́n máa sọ fún ẹ pé ah we are restless So ṣé ọmọ ẹgbẹ́ mi báyìí we go work o we do this o work work even they are not working o they are just restless not that they are working they are restless you understand me but the day God tó ti gbá sàtánì ní egungun ẹ̀rẹ̀kẹ́ tó jù sí ayé kò ní gbà ó ṣiṣẹ́ dáadáa láti bá yẹn to get many people you understand me i'm telling you to get many people into his kingdom and that's why today a lot of people they go they find themselves in the kingdom of the darkness all right because the people of darkness they support each other like this tó bá tẹ́lẹ̀ wọ́n bá ti tẹ́lẹ̀ bá ti parí wọ́n fún ní assignment they go you understand me because they have been injured by God ọlọ́run ti gbá wọn ní egungun ẹ̀rẹ̀kẹ́ ó ti ka eyín ènìyàn búburú wọn so there everybody has to eyín eyín àwọn èèyàn búburú àmì gbogbo èèyàn gbúdọ̀ ká lẹ́yìn ò bá jẹ́ èèyàn rere wọ́n gbúdọ̀ ká ẹ they must make you sad they must make sure things are not okay with you because o lè máa rí wọn pé ah ẹlòmíràn máa sọ fún ẹ wọ́n lè sọ fún ẹ wọ́n lè display èṣù lè display many things fún ẹ jíjí gbé ló bá dé tó bá èṣù lè display many things fún ẹ ìwọ tó bá gbọ́ pé jíjí ló bá dé kò wá látọ̀dọ̀ olúwa jíjí ló bá they will tell you even tó bá sọ àkáǹtì wọn síbẹ̀ yẹn a lot of you know jíjí ló bá dé they display to you but despite that wọn ò lè peace wọn ò dẹ̀ lè happy they will go around because their teeth has been removed they'll be causing problem for you they'll be causing even when you are sitting on your own they want you to fight so that your teeth can be removed like their own okay kì í ṣe hmm. i'm telling you is and i'm not telling i'm telling you things of the spirits. okay huh. so tí Ọlọ́run and alone about bá gbẹ̀yàn ní Google. Okay, do you think uh, people would actually who happy who are good even kò má some people dey go around they be telling you they want to see anything in your house they want to give you trouble ó oh, ṣẹ̀wọ̀n o ó ṣẹ̀wọ̀n Oh ṣẹ̀wọ̀n oh, wọ́n tún rí ẹ pé wọ́n ṣe ẹ̀mí they be sending people they are restless they be telling you we are working o we are ṣe o we are ṣe kíríkọ they are not working they Satan is not working ṣe gbọ́ ṣe mo sọ fún yín lónìí Iti wọ́n sọ ó wà restless ṣẹ́gun pé mo kọ́kọ́ sọ fún yín pé wọ́n ń ṣiṣẹ́ ju ènìyàn lọ ìyẹn ni pé wọ́n restless ju ènìyàn lọ gbogbo ìgbà tó wà restless yẹn wọ́n mọ́ máa sọ fún yín pé working we are working in working but they are restless They are just going around disturbing order anywhere that is peaceful that is okay so ìwọ wà ń bí báyìí ayé ẹ sweet ìwọ wà ń bí inú ẹ dùn ìwọ wà ń bí ọkọ ẹ balẹ̀ so ọmọ ẹ mélòó lo bí náà kò sí ọkọ tó máa yọ ah àbúrò ṣe so they are being wọ́n ti gbá wọn ní egungun ẹ̀rẹ̀kẹ́ olúwa àwọn ọ̀tá mi tó kù olúwa máa gbá wọn lọ ní egungun ẹ̀rẹ̀kẹ́ ká ẹ̀yìn àwọn ènìyàn búburú ó lè má jẹ́ físíkà o olúwa ká ẹ̀yìn àwọn ènìyàn búburú olúwa ká ẹ̀yìn àwọn ènìyàn búburú wo be careful make sure you are not a bad person this is a spiritual word it's not physical okay This is a spiritual world. I mean, spiritual message. I'm telling you. Hmm. So, and I'm telling you, oh, Ọlọ́run mi ga, èmi náà á ga, ọlọ́lá ni Jésù, Ọlọ́run wá sọ mí dọlọ́lá, gbogbo iṣẹ́ tí mo bá ṣe, gbogbo ẹni mo fẹ́ oore lórí ẹ̀, Ọlọ́run mi o, mo ń bẹ̀ yín ní tọmọtọmọ ẹ dáwọ́lé mi kẹ́ṣe mi lóore torí pé ẹ ga o ni mo ṣe ń pè ọlọ́run ká ẹ̀yin àwọn ènìyàn búburú tó sì wà lórí ọ̀rọ̀ mi tẹ́yìn wọn bá ká the lord lójú tí ọlọ́run bá ju ẹ tó bá gbá wọn tí ẹ̀yin wọn bá tún ká tó bá lo kéṣẹ́ mi pé yín kéwà ń sìn you can actually use kí ni wọ́n máa ń pè é ìdánmà lọ́wọ́ ń dán yẹn bọ̀ tí kò sí nǹkan tó dàbí fọ́lọ́kọ̀ ó ti yé bẹ́ẹ̀ kò sí nǹkan tó dàbí follow-up láyé torí tán bá yọ nǹkan tán gbé sí ẹlẹ́nu yẹn ṣó ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn tó ti arúgbó rí tẹnu wọn bá dúró déédéé báyìí tán bá déédéé yọ gbogbo kinní yẹn báyìí bákan ní pé gbogbo ẹ̀rẹ̀kẹ́ wọn wá ti pé wọ́n ti gbá wọn légungun ẹ̀rẹ̀kẹ́ ó ti ṣe báyìí wàá pé wọ́n ti gbá wàá pé wọ́n ti gbogbo igun ẹ̀rẹ̀kẹ́ tó bá yọ báyìí wàá kàn ní ó ti gbọ́ pé pápọ́ orin kan ta ló kọ ṣé kàn ló kọrin yẹn àwọn pápọ́ ṣé ó ti ṣe bẹ́ẹ̀ <laughs> It's good, though, but there's nothing better than the, I tell you, there's nothing, you cannot compare anything. Just like, oh, you cannot compare fake with original. That's God with Satan. No, you cannot compare anything fake with God. We I mean, with original. Okay? Ha. So, see what about tiẹ̀ I don't know. ń dunnú o torí ẹlòmíì a máa sọ fún ẹ nígbà tí inú wọn ò dùn tán ti lá ṣúgà tí jẹ́rìíjẹ́rìí ti fẹ́ẹ́ bá yé ìyálàjà àwọn èṣù jẹ́ wọ́n máa sọ fún ẹ bá ṣe wà ẹ́sì You are happy o wọ́n dẹ̀ mọ̀ we were happy Satan he has strength to pretend he only needs pretense so you tó bá ní ọmọ èṣù ń pretend okay don't complain it's their duty it's part of the gift that God has created in them they have to pretend. They have to be telling you that. You understand me? Because already mama wípé abẹ́lẹ̀ yóò ṣe alẹ́ ìṣe lẹ́yìn náà eléyìí tí eléyìí bá jẹrà alẹ́ ìbílẹ̀ sí tí eléyìí bá ṣe ẹtí understand by they pretend but I tell you there's nothing you cannot compare devil with God wọn kì í ṣe ìyá wọn ń okay so tí ba bá gbá wọn ní egungun ẹ̀rẹ̀kẹ́ ó ní gbá mi ni egungun ẹ̀rẹ̀kẹ́ kò sì káwọn èèyàn àwọn èèyàn búburú nígbà tó o bá tẹ àwọn ló ń bá ẹ jà àwọn ló bú ẹ wọn nígbà ọlọ́run gbà wọn léegun kẹ̀rẹ̀kẹ́ ọlọ́run gbà wọn tó bá ti sọ̀rọ̀ ń bíbà <laughs> oh God when you learn how to repay I mean depend on God even when the enemy abuse at times so many I know reason why a lot of people in the Lord who are really really submitted to God at times when they don't talk at times it's not that they actually whatever you accuse them or whatever you have done to them is gone no they just submit it to the hands of God ni that oh Lord gbà wọn léegun kẹ̀rẹ̀kẹ́ kẹ́hún ní when you're búburú they'll be disappointed all the time They'll be the ones that they abuse you wọ́n they bú ẹ they lè pẹ̀ lórúkọ wọ́n lè kọ́ lé mi wọ́n lè lé ẹ wọ́n lè fẹ́ ba ògbó ẹjẹ́ wọ́n lè fẹ́ pa yí ẹ wọ́n lè fẹ́ bí pa ẹ àwọn olóyìn màmá tún bínú. yọlé sami tó bá wá ń ṣe they be doing wọ́n máa ṣe and the Lord also using that to distract them because the moment they just wage war against you t t t t t t they will forget many things tó yẹ kán ṣe they will be failing wọ́n máa gbàgbé gbogbo nǹkan tó yẹ kán ṣe wọ́n máa dìré wọ́n máa ṣèkà sí àwọn èèyàn máa notice wọn wọ́n máa ṣe lọ you understand me wọ́n máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ you understand me ní verse seven yẹn ó ní ká ẹ̀yin àwọn èèyàn ní arise lord deliver me my god strike all my enemy on their toe ọ̀tá ayé mi olùwà báwọn lẹ́bùn mú ẹ̀rẹ̀kẹ́ báwọn lẹ́bùn mú ẹ̀rẹ̀kẹ́ báwọn lẹ́bùn mú ẹ̀rẹ̀kẹ́ ajakú ní tàgbárin ẹni tó jù wọn lọ bàbá tó báwọn lẹ́bùn mú ẹ̀rẹ̀kẹ́ olùwà ẹni ogun ọ̀run ẹ báwọn lẹ́bùn mú ẹ̀rẹ̀kẹ́ ọlọ́run tó dá ayé àtọ́ ẹ báwọn lẹ́bùn mú ẹ̀rẹ̀kẹ́. tẹ́jú bá yọ ẹgbẹ́ ayọ wọ́n á fi ké tán bá wà níta wọ́n á rẹ́rìn ráì ẹ tán bá ṣe mistake tán bá kàn fẹ́ sọ báwa ṣe máa ń pariwo sọ tó bá kàn ti jáde lásán tó hàn lẹ ti dàgbà ó gbá wọn lẹ́yìn egungun ẹ̀rẹ̀kẹ́ wá kàn rìn ní everywhere. ṣé ara kí ló ṣe yín tẹ́ tún lọ sí ẹ má lọlẹ̀ ẹni tó ìwọ tó sọ pé kí n gbá wọn kí n sọ délẹ̀ sà kí n sọ kí n you said mi ti ẹ̀rí ó ní break it down tán bá gbá wọn lé egungun ẹ̀rẹ̀kẹ́ àwọn ọ̀tá Eh? a lot of things wá kò rí ẹlòmíì wá máa wò gan pé why you angry because of this person gan kò lè sọ torí ọlọ́run ń gbalẹ́gun ẹ̀rẹ̀kẹ́ I tell you why you will lame this person we don't know ọlọ́run kan ọlọ́run kan ló ẹlòmíì gan tó dìde tiẹ̀ wàá máa rò pé bóyá ìwọ lọ́lọ́run bínú ọ̀hún lọ́lọ́run bínú sí ó fẹ́ kán ó fẹ́ kán ṣìṣe tí ó fẹ́ kán ṣe títí títí kán lè pẹ́rì kán lè ṣubú dànù lójijì kán kàn wó sọnù wọ́n kàn wó nẹ ó gbàdúrà kan ìwọ tó bá jẹ́ olólùfẹ́ mi ni ó tẹ́lẹ̀ gbá òkìyẹ gbàdúrà lọ́lọ́run máa ń gbá ló bá ń gbọ́ it's not every prayer that God answer from anybody but God answer all prayer from some people yes because God they do what God, God they follow things of God but some people wọ́n bá béèrè ohun ohun wọn dàbí ohun ajá raise prayer point Abika, raise only break the teeth of the wicked àwọn tó yọ ayé mi lẹ́nu olúwa pa wọ́n lẹ́kún ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ti ní àìsàn eyín rí tó ní tó bá gbá ní egungun ẹ̀rẹ̀kẹ́ olórí burúkú kan gbá mi ní etí ní ọjọ́ kan ó fi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ gbá mi ní etí ẹni tó ṣe kinní yẹn gbà yẹn was prince ṣé rí ẹnu mi ó yẹ báyìí fúra o mi ò kọ́kọ́ mi ò ní mi mi mọ̀ níbi ìbàjẹ́lẹ̀ eyín mi ni mo kọ̀ rí pé á ah, eyín mi ẹ̀wọ̀n eyín mi kàn yí báyìí ó gbá mi kí ẹ̀dọ̀ mi pé ó ṣe physical alert torí ẹ̀ mo máa ń ẹni tó ti kú nìkan ni mo máa ń forgive lẹ́nu ẹni tó bá gbá mi ẹni tó bá gbá mi tó bá ìwà láyé yẹn ikú tírélà ló máa kú <laughs> God Lord forgive me <laughs> oh God. <laughs> Mm-hmm. The moment you are eat, tó bá jẹ́ pé ẹni tó ní tooth problem, tó bá jẹ́ ẹni tó ní àwọn gum problem, tooth problem because ṣe mọ̀ pé teeth wa tẹ̀ rí ṣe mọ̀ pé it's part of bones. You understand? You will know that he always cause pain. It goes to the brain. Because what cause the, what bring these teeth into our, our mouth is from the brain. Hmm? ìbànújẹ́ ńlá ni tí ọlọ́run bá ká ènìyàn ní eyín àdúrà yìí ṣe rí dáfídì is a spiritual person that God tó fún ní ìmọ̀ ìmọ̀ àdúrà tó le tó ní agbára this prayer point a lot of people don't know it ìbànújẹ́ ayérayé ni kí ọlọ́run kó dìdí tó wá kọ́kọ́ gbáyàn tó da ìṣẹ́gun ní ó ní gbáwọn ní egungun ẹ̀rẹ̀kẹ́ that to tell you ó gba ọ̀rọ̀ lẹ́nu wọn they will lose their rights they will see their secrets they will know their evil ẹni tí a bá gbá ní egungun ẹ̀rẹ̀kẹ́ mo ti ń break ẹ̀ down fún ìwọ tó bá ṣì wà ń bí the moment tí ó bá gbá báyìí ní egungun ẹ̀rẹ̀kẹ́ they are losing they will lose their control they will feel pain they will lose the world. They won't be able to stand where they're supposed to stand. They won't be able to talk where they're supposed to talk. Because Otito, you know, like àgbà àwọn want to bow. àmẹ́lẹ́gbogbo ẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ sí kẹ́yìn àwọn èèyàn búburú tó Toba Kenya àwọn èèyàn búburú wọ́n Mama, wọ́n máa Ma, Mama Sukun. they won't be able to they won't be able to explain wọ́n máa sá lọ sókè tó bá gbọ́ pé kò ló bá kò ló bá wọ́n máa sá sọ́tún sósì. You understand what I mean? Do you understand this? We are trying to break it down for you. If God actually eat people ní ẹ̀rẹ̀kẹ́ wọn, ó ní eat my enemy in their jaw. Break the tooth of the wicked. Only from the Lord cometh deliverance. May God bless me. May God blessing be on me and my children and all my followers, all my well-wishers, all my fans all over the world, and our nations, and our leaders. Do you get it? And again, if people going after you, you don't go after them. Maybe the Lord has has eat them in, on their job. What ti gbá wọn ní egungun ẹ̀rẹ̀kẹ́, ó sì ti ká eyín they will coming for you wọ́n máa tó pé ọwọ́ wọn ò tó ọlọ́run they cannot see God they cannot beat God they cannot disgrace God they cannot starve him they cannot actually molest him they cannot dethrone him they cannot do anything to him so when you mention God Satan get mad you understand me those people they get mad at times you know they even get mad at you not because of you because of God The God Almighty, we cannot see with our naked eyes. Some people tell you, because uh, we don't believe in God. And then you believe in God. But it's you, you don't believe. I'm not forcing you to believe what I believe. So you don't need to fight me over that, you know. And I'm not getting money from you. Even so, people selling fake apps, they're selling fake things to people. Nobody fight them because of that. I'm also telling you this. I'm not collecting money from you. Why are you bad? man because of a lot of a lot, a lot of them spiritually they been eat by God he has eat them by joy he has eat them by their teeth he has removed the wicked teeth of the wicked people eyín náà fi ń jẹun eyín náà fi ń jẹyàn eyín náà fi ń jẹyàn tán fi ń suck you see we're going to pray one prayer point I've said it before that we need to pray one prayer point Olúwa eyín you see this our teeth is very good o When you say you want one meat, you want to eat it. You want one food, you want to eat it. When you have problem with your jaw, you have problem with your teeth, you have automatic even when you are hungry, food will be, it's like you will be, you will vacate for food. For meat, if you, you be loving liquid, anything that have no strength, that have no, you don't need to struggle before you, if you try even common bread, you have to make sure you soak it in tea if they just jaw and teeth has problem. So our teeth has a long, he has a good, he has a lot of things to do in our body. I'm not talking about those who are old or who has spiritual or physical pains. We are not talking about them. Okay? Because some people now they be thinking, ah, is he making fun of old people? No. we talking about spiritual things. So don't miss Calculate and don't mislead people. I mean, don't mis um, interpret this. Don't turn things of spirit to physical. You understand me? So a lot of people now will be thinking, oh, is he talking to those people who are old already that have a, a weak teeth? No, no, no, no. No, no, no. Okay? And if you have it, and if you have a teeth problem like that, don't think we are talking to you that we try to use the word. No, we're talking about People will go for people. You know, some people just go for you. They just go for you. They just go for you without no crime. You understand me? So if this is not written by me, it's been written by God. I mean, but no, not by God. By people, by by King, I mean, David. That's David, King David. Okay? And uh, by the inspiration of God, by the power and inspiration that he carried, You understand me? It was being given this. And you know, and it's good. And today, we can use this also to teach people. So whatever we are teaching now that we had to it, we interpret it according to the, the spirit and the inspiration in us as well. You understand me? So tomorrow, as we are studying and also hiding a lot of them also on the social media now, then people going to see. and going to read about it. Okay? So, but this is also telling us that we should caution if any some people love to speak ill about you when you don't do anything about them. And they just gather themselves. They started gossiping. They started talking. They started disturbing you. You understand me? They paying their money. Go for this person and destroy her. And because they, before they started, don't forget that they said also our tongue. Now we're not talking about tongue. We're talking about the tooth and jaw gbọ́wọ́ ẹ sí àgbọ̀n ẹ ẹ̀yìn mi ò ní ká lórúkọ Jésù physically and spiritually lórúkọ Jésù Ọlọ́run jọ̀ọ́ Olúwa physically and spiritually I will not be hit my jaw will not be wounded àgbọ̀n mi àti ẹ̀rẹ̀kẹ́ mi a ò ní ṣe mí lè ṣe ọwọ́ ìbànújẹ́ Ọlọ́run ọwọ́ agbára Ọlọ́run kò ní gbá mi lẹ́nu a ò ní gbá mi lẹ́nu lórúkọ Jésù a ò ní tèmi ò ní bàjẹ́ a ò ní ká eyín mi lórúkọ Jésù physically and spiritually I will not be attacked my children will not be attacked pray all right so he's also telling us that when we preach like this and we get inspiration to break it down at times a lot of people can also preach this place and tell you many interpretation. And that is why the word of God said that fast, love for the Lord never ceases. His mercy never come to an end. They are new every morning, new every morning. Great is the faithfulness, O Lord. Great is the faithfulness. You see, it's new every day. We can come out tomorrow and pray another prayer on this. We can come, another person can come out. I interpret this word of God. Okay? Another form. You understand me? So it's new every day. Okay? So I pray once again, may Almighty God strengthen us, be with us in Jesus' name. Amen. Let's read. Uh, I want to read um, some. Let me open that four, Psalm thirty-four for you. Because I'm preaching. Pẹ̀lẹ́ nǹkan. Just the phone. verse nineteen nígbà yẹn psalm twenty four psalm twenty four verse nineteen the righteous person may have many trouble okay somebody say what is your name originally that's my name what do you want to do with my name are you diabolic. Psalm 24 verse 19. The righteous person may have many trouble. Another version says eh, many um another version, different version, but this version I'm reading now. The righteous person may have many may have many trouble. But the Lord deliver him or her from their hole. That's another version Says many are the affliction of the righteous But God delivered them all from it. And listen, 19, that's 19, Psalm 34 verse 19, 20 said, Protect all his bone. He protected all his bone. No one of them will be broken. You see, even when they fall, they try to push him down. You know, because many times you fall. If it's tílẹ̀ ò you, that when you're set in sílẹ̀ or somebody push you. Nas 30, I mean 21, Even we slay the wicked, the fall of the righteous will be condemned. Àwọn ọ̀tá olódodo, àwọn ọ̀tá tó bá gbógun sí èmi àti ọmọ mi lórí òdodo tí mo bá ṣe àti tí mo sọ, tó dẹ̀ gbógun ti àwọn olólùfẹ́ mi àbí àwọn tó fẹ́ ṣe òdodo fún orílẹ̀-èdè àbáwọn olórí ó ní the evil shall slay them slay the wicked when you say oh lord slay the wicked they say it's causing enemy you got to cause the enemy so that to curb the enemy if you don't cause the enemy the enemy cannot be curbed if you don't carry i mean law to arrest and the the the what they call them àwọn aṣòfin orílẹ̀-èdè tí wọn ò bá curb wọn tí wọn bá go after the criminals the country cannot be safe okay so you got to curse the enemy so that the enemy can be curb okay curse the enemy and they will be curb do you know the meaning lépa wọn bẹ́ẹ̀ ni kán ba lè dínkù ṣe ìdájọ́ fún àwọn ìkà kán ba lè dínkù ní orílẹ̀-èdè kán ba lè jẹ́ kí aráàlú àti àwọn olórí gangan kán fi ọkàn balẹ̀ tó o bá mú olórí olórí tí o bá fáìtì crime tí o dẹ̀ jẹ́ kí òfin kó ranlẹ̀ wọ́n máa rí fín ó ti yẹyin wọ́n á sì ṣe ìlú bó ṣe wù ohun tó bá sì ṣe fún orílẹ̀-èdè rẹ̀ wọ́n máa fi wọ́n máa fi pè ẹ́ ni pé lágbájá nígbà tó wà níbẹ̀ ní tó ṣẹlẹ̀ rèé bá ṣe kórìíra àwọn kan lónìí kì í ṣe àwa pa kórìíra ọlọ́run kàn rí wọn ojú tán fi ṣe ni ó ti yé bẹ́ẹ̀ ẹ̀yọ́ ó ti yé yín ó yé yín àbí kò yé yín you understand me so mm. so you curse the enemy so that they can be curbed curse your enemy so it can be curbed or else what is the going to be the judgment of the enemy God wants you that's why he gave you brain he gave you mouth and they want you to ask the ask shall be given and give shall be given back unto you full measure press down shaking together running over uh -uh. And then they say when you are praying, hey, it's not good. She always pray bad prayer. You always do bad thing, and you want me to do good thing to you. I cannot do bad thing to you, but I will pray bad prayer for you. Pray for your enemy enemy that repent oh God he has repented Your word, wà lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tó ronúkúwàdà máa wá dáríjì you send your word that those who confess their sin you are faith and just to forgive them but daddy anyone that is not <laughs> eh, they have not repented oh Lord stay the wicked the Bible says those who cover their sin will not prosper ah ah gbogbo ẹ̀ ló ní òfin àti procedure abẹ́gbẹ́ abẹ́ ìdáhùn ìyẹn bó ṣe jẹ́ lónìí ọlọ́run bàbá ma àti ẹ̀mí máa dúpẹ́ fún yín ayìn lógo nítorí pé alágbára ní lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíràn ọba tó tó tó tó fún mo fẹ́ sọ ní gbogbo àti máa sọ pé agbára tó bá sọ pé òun fẹ́ dè mí mọ́lẹ̀ agbára tó máa ń deni mọ́lẹ̀ tó bá wà lábẹ́ omi agbára kan wà á máa deni mọ́lẹ̀ when you are being when you are being banned spiritually o lè wà ní ibì kan kó kàn rí pé o dédé wà stark because wọ́n gbé orúkọ ẹ̀ síbì kan láti dè ẹ́ mọ́lẹ̀ ni ní ibì kan ó lè má jẹ́ ìlú tó wà o kàn rí pé tó bá ti fẹ́ lọ síbì kan àbó fẹ́ ṣe nǹkan kan a máa difficult somehow wọ́n ti bóyá ó ń dórúkọ ẹ mọ́nú gbá kan bì kan wọ́n ti borúkọ ẹ lọ lé ìgbèlẹ̀ búburú torí ẹ̀ <laughs> àwọn èèyàn tó fẹ́ dì ẹ́ ìwọ àwọn èèyàn tó ṣèkà fún ẹ wọn ò fẹ́ re fún ẹ ẹni fẹ́ ẹni tó bá ti ṣèkà fún ẹ especially tó bá ṣèkà fún òwò àbí àtijẹ àti kíní ẹ tó ń jẹ́ kó máa ní bad experience àbí kó máa ní bad eh, testimony do you know what happened do you know what happened to them do what happened they actually want your dead they want you dead okay so you see a ti pẹ́ lórí bíbá yìí lónìí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ò kì í pọ̀ jù títí ayérayé ni ó sì dára àjẹsára rẹ̀ ló dára jù àna eh, tó bá jẹ àjẹsára gbogbo nǹkan ó lè ní overdose ó lè níṣẹ́ tó máa ṣe tó jẹ́ búburú ṣùgbọ́n tó bá jẹ àjẹsára ọ̀rọ̀ ọlọ́run àti overdose ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà iṣẹ́ rere ló máa máa ṣe ó ti yé bẹ́ẹ̀ iṣẹ́ rere <laughs> orin kan nígbà yẹn àwọn inspiration ló máa ń jẹ́ káwọn èèyàn ní àwọn orin o orin yẹn cs láti ṣé cs láti kọ́ nígbà yẹn ó ní ọ̀tá tó bá fọwọ́ kàn mí á fọ ọmọ rọ́pò nígbà yẹn tí wọ́n bá ṣe tán sí wọn ní it's causing children you just tell people to be careful there's something you do automatic the Lord will pay back to you although when your child doesn't know God he will pay back to them immediately but when he know God and he are repentant and he never support that evil ìkà a kò ní jẹ́ kí ìpín ẹlẹ́ṣẹ̀ kó wá sí orí olódodo ṣé ti yé bẹ́yẹn bọ́tí tí ò bá jẹ́ olódodo tí ò mọ nǹkan kan tó wá lọ́kọ̀ jẹ́ novice ẹ̀ṣẹ̀ ni kò jẹ́ òpè o òun gbọ́ àbò dáhùn ẹ̀ṣẹ̀ ni kò jẹ́ òpè òpè ah, ẹ̀ṣẹ̀ ni ó ti yé torí bẹ́ẹ̀ kí n tó máa lọ lónìí ẹ bá mi rajà Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ I like your teaching títí títí. Thank you. God bless me. I If you like my teaching, pay money to my account now. I believe what about you go for I síbí. your group. I want to pé tó bá ti ní disaster. I <laughs> want group of disaster people tó máa ma dáwó. Ee wọ́n ti mọ̀ lẹ́sàn ọmọ o, wọn ni wọ́n fẹ́ dáwó. Ee ẹnìkan ti rọ lápá ti rọ lẹ́sẹ̀ ó ti tú ó ti kú o, wọ́n ti náà ní pápá. Wọ́n máa dáwó. Ó bá lóun fẹ́ ṣe business, ó wà láyé ó fẹ́ ṣe dáadáa, wọ́n máa pè é. Ó wọṣọ tó dáa àwọn ògbúdọ̀ àwọn yẹn wọn wọ́n máa ń tap anointing tó máa ń tap ni tó bá ti rí pé ẹsẹ̀ wọn ti kán ojú wọn ti fọ́ ẹnu wọn ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ ayé wọn ò ní pẹ́ parẹ́ wọ́n ti rí owó oríṣiríṣi tó bá gbọ́ pé wọ́n ti rọ́wọ́ iṣẹ́ tán nírán wọ́n wá tán máa fi maintenance ibi tí èṣù bá ti mí sọ pé kéèyàn má ṣe àánú ilẹ̀ nípa àwọn náà ò nídìí orí ṣùgbọ́n tó bá ṣeré fún ibi tó dára wàá tún máa gbìn torí gbogbo ilẹ̀ ló gbúdọ̀ wàá gbìn ilẹ̀ mìíràn gan aṣálẹ̀ ni wàá ṣoore fún ẹlòmíràn báyìí ẹ wàá bá rẹ lẹ́wọ̀n wàá ṣoore fẹ́ lòmíì báyìí wàá kàn rí pé finance ẹ̀ déédéé dry ni nígbà yẹn tí obìnrin kan wá ra ajá mo rí orúkọ ẹ̀ ló jẹ́ kí n rántí títí títí nígbà tó wá ra mọ́tò lọ́wọ́ gbogbo nǹkan ló ń ṣe dáadáa fún wọn wọn rántí kinní wọn mọ́ gbogbo àwọn EFCC tó bá wọn fa wèrè nígbà yẹn ní problem ẹ̀ ń gbọ́ <laughs> ìgbà tán wá lọ tán lọ bá àwọn tó wà lórí Facebook gbogbo wọn wọ́n bá nǹkan tó wà ní Canada wọ́n ní kó máa bá wọn rajà wọ́n bẹ́ nìkan tó wà ní Germany wọ́n bá gbogbo wọn báyìí wọ́n tún bẹ́ nìkan tó wà ní London wọ́n bá mú wọn pamọ́ wọ́n bá wà lẹ́wọ̀n. àná tí eléyìí máa ń ṣètì inú orí ọ̀fẹ́ bọ̀ mí ìfẹ́ máa sọ gbogbo kinní yẹn yóò ti yẹ irẹ́ yẹn <laughs> àní tán bá dájọ́ kú fún ẹ gan Ọlọ́run gbọ́ tọ́lọ́run bá jẹ́ ó ti yé kì í ṣàwà Ọlọ́run ni Ọlọ́run ṣé bí mo ṣe wà téèyàn kàn jẹ̀yà láyé láti ìgbà tán ti bí wa àyíṣá tá a rí ojú rere Ọlọ́run nìkan tá a sọ pé á dẹ̀ rí tènìyàn náà bẹ́ẹ̀ ni tó bá ti rójú rẹ ọlọ́run ó ti rí tènìyàn torí ènìyàn kún fún agbára búburú wọ́n máa fẹ́ bá ẹja torí èṣù mọ̀ bó ṣe máa báwọn èèyàn fa wèrè so it deceive people àtún lè bá ọlọ́run sọ̀rọ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn mo máa ń dúpẹ́ fún ọlọ́run pé ọlọ́run kí ni mo ṣe fún ẹ tó fi ń gbọ́ tèmi ẹ ti gbọ́ so it is well ó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn yẹn kẹ̀dẹ̀rẹ́ ìwọ́dẹ náà máa parọ́ mọ́ṣẹ́ ìgbà tán wà lọ́dọ̀ mi náà ní problem àwọn ìgbà tán kúrò lọ́dọ̀ mi tán lọ sọ́dọ̀ ìlú mi ni wọ́n ní problem ni wọ́n forgive wọn mọ́ nítorí wọ́n wá di pó boom sórí kinní ó di ṣu àtàyàn èèyàn gbogbo ẹ̀ wá ṣe kinní kan <laughs> yéèrí kan pọ́ọ̀sọ táyà bàbàbà négédé bò torí àwọn àdúrà kan gan wà wọ́n yù ló èmi mi ì lè sọ iye ti gbà tàbí àti gbàdúrà táàrùn ti mọ́ akóhùn gbọ́ pé ah, tábà tẹ̀ wọlé ìbáyìí gbà mí náà ah, múdẹ ti gbàdúrà yìí o ẹsì wò gbàmí ìbáyìí akọ́ndẹ̀ wò pé ah, olúwa akọ́ndẹ̀ tún àdúrà kan kọ̀ tún jáde adẹ́bẹ̀ sí gbà ní látọjú oorun adẹ́bẹ̀ sí gbà ó yá gbàdúrà kan. ó gbàdúrà kan mi ò mọ̀ bóyá o ti rí eṣiṣẹ́ ọlọ́dẹ rí láyé ẹ̀ nínú ilé ẹ̀ Hmm. lọ́wọ́n jẹ́ ohun jàre mọ́. àdúrà yẹn ló máa gbà báyìí gbogbo ibi tí a fi àlè sí ṣọ́ra àwọn kiri ìdọ̀tí ọmọ fi ń fi àlè sáyé ènìyàn ni hmm. wọ́n máa fi ń fi àlè sáyé ènìyàn ni àwọn tó dẹ̀ máa ń ṣe nǹkan burúkú yẹn wọ́n máa ń lọ káàkiri nígbà mìíràn wọ́n á wá eṣinṣin oríṣiríṣi Ah, ìyá kan báyìí ni mo rí gbà yẹn ní ẹ̀pẹ́ mo forúkọ bò láṣìírí alo a máa wá ìṣiṣi kiri wọn ni wọn fẹẹ lọ wọn fẹẹ lọ fi iṣẹ́ sẹlómi nìyẹn wọn máa wá iṣẹ́ wọn máa pa iṣẹ́ tó máa ti wọn ibẹ lómi wọn lè ní kó lọ kó ìgbé wá látàn wọn lè ní kó lọ kó dọ̀tí wọn fẹẹ lọ kó sórí píchọ àti ẹnìkan àtorúkọ ẹnìkan ni ó gbọ́ ó gbàdúrà iṣẹ́ àlè ọ̀tọ̀ ní iṣẹ́ àlè ó ń gbọ́ ọ̀tọ̀ ní iṣẹ́ òòyà torí ẹ̀ you got to be careful about fetish people fetish people I hate them in tó bá fẹ́ ṣe pẹ̀lú ìbínú nígbà mìíràn àti nǹkan tó tiẹ̀ wọ̀ tẹ̀ àti lórí ignorant tí wọ́n jẹ́ tí wọn ò tiẹ̀ mọ́wọ́ tó mẹsẹ̀ wọn kì í lè tú mi padà ó gbàdúrà gbogbo iṣẹ́ tá a fà lè ṣe alẹ́ tí a pa sórí ayé mi àbí sórí òwò mi àbí tá a pa sára ọmọ mi àbí tá a pa sórí ògo mi àbí tá a pa sórí ilé mi gbogbo àlè náà Olúwa fi iná jó gbogbo ẹ̀ dànù Olúwa fi iná ba agbára àlè jẹ́ wọ́n yóò mọ tó ń jẹ́ àlè embargo náà ń pè bẹ́ẹ̀ is like a spiritual bondage it's like a spiritual chain it's like a spiritual embargo, spiritual anchor, spiritual leg chain, spiritual e-lock, spiritual bad luck. Yes. Gbogbo àlè tá a gbé yèrìkà pàṣẹ táyà bàbà negede bobo sontaya bàbà karabo sonteye mari màmá gaba sentayeba gbogbo àlè tá a gbé lórí ògo mi lórí òwò mi lórí ètò ìnáwó mi lórí ọmọ mi lórí orílẹ̀-èdè wa lórí ìgbéyàwó mi lára mi olùwàfínà gbé dànù olùwàfínà jó dànù olùwàfínà gbé kúrò gbogbo àlè òkùnkùn bẹ́ẹ̀ ni àlè àyèrè ah, àbá ṣàkàpọ̀ gbogbo àlè tá a gbé sáyé mi tá a gbé lé mi lórí spiritually ọ̀nà àfiná gbé kúrò gbogbo àlè tá a gbé lọ́mọ mi lórí ọ̀nà àfiná gbé kúrò gbogbo àlè tá a pa sórí ayé mi àrokò ni wọ́n tún máa ń pè é àlè àlè náà tún yàtọ̀ sárokò díẹ̀ tó bá pàrokò ránṣẹ́ sí ènìyàn ẹni tó ń pàrokò tó ń fi rán yẹn wọ́n lè jẹ́ pé wọ́n máa ní kó gba nǹkan kan wá àbí kó dúró síbi àbí kó dádúró àbí gba ayé ẹ̀kọ́ pa á gbogbo àlè another prayer point ní ti àrokò yẹn that is evil sign ẹnikẹ́ni tó ń rán iṣẹ́ búburú àwọn tó dẹ̀ máa ń pa àlè yẹn wọ́n máa ń bẹ ẹni ignorant person wọ́n máa ń bẹ̀ níṣẹ́ yẹn yes àwọn tó máa ń bẹ to tó le búburú tó máa pa ẹni yẹn ó máa ń jẹ́ alágbára èèyàn ló máa ń ránṣẹ́ yẹn wọ́n wá bẹ ignorant person ẹni tó ń bẹ a yẹn á máa rò pé alágbára bẹ̀ mí níṣẹ́ á máa rò pé alágbára ràn mí níṣẹ́ alágbára fẹ́ràn mi yé yerika pásá táyàbá nẹ́gẹ́dẹ́ gbogbo so táyàbá ríà nágàbọ̀ sọ̀ǹtàyé maria makasenda gbogbo àdúrà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti ikọ̀ elédùnmarè gbogbo iṣẹ́ àlè ó yá iná kó jó dànù lórí gbogbo àwọn ọmọ tí ọlọ́run fún mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi lórí gbogbo àwọn tó fẹ́ mi fẹ́re lórí ayé tèmi lórí ọ̀wọ̀ mi lórí ìpè mi iṣẹ́ àlè mo gbàdúrà pé iná ọlọ́run dà ó yá máa jó dànù lórúkọ jésù jésù olúwa wa àmín mo rí ẹyẹ kan ògbólógbò bẹ́ẹ̀ kí n sọ eléyìí ó dàgbà á ṣe dàrẹ́bà sórí ẹlòmíràn ò ní mọ̀ pé nǹkan mìíràn ló jẹ́ àfi tí ọlọ́run bá fi wọ̀n ẹ́ èèyàn lè pèrè ní nǹkan mìíràn fún ẹ tó sì jẹ́ nǹkan mìíràn ló jẹ́ fún ìwọ ọtí ọlọ́run bá fi wọ̀n ẹ́. àwọn ẹyẹ ìkà àti abẹ̀tìmí lọ́jọ́ tó pẹ́ olórí wọn o mi morúkọ ẹ o ṣùgbọ́n ọlọ́run mọ̀ ẹ́ ó yá gbẹ̀dànù kó kú ẹyẹ ìka tá a bẹ̀ tí ọmọ mi tá a bẹ̀ tí àwọn ògo mi àti olólùfẹ́ mi gbogbo ẹyẹ ìka tá a bẹ̀ sójú iṣẹ́ nítorí ìgbéyàwó mi yẹ́rì kan bọ́ sọ tayá bàbá lórúkọ Jésù ẹgbẹ̀dànù kẹ́kú gbogbo ẹyẹ ìka ooo oh, yẹri aba sataya baba dédédébò ó yá ta bẹ̀tì èmi àtọ́mọ àtàwọn olólùfẹ́ mi gbogbo ó yá gbogbo ẹyẹ náà ẹgbẹ́ dàrúkẹ́ kú lórúkọ jésù ẹgbẹ́ dàrúkẹ́ kú lórúkọ jésù jésù olúwa wa mi ó gbàdúrà yìí àwọn ọ̀tá ayé mi ọlọ́run má bu ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ yes. Gbogbo ọ̀tá ayé mi, all my enemy, let me speak, let me say it in English. Maybe those who don't understand my language, that ones that are interested in the prayer. Every enemy of my life that I've not yet repented. Oh Lord, don't let their sin be pardoned. Their sin shall not be pardoned. Yerika Papa Seteria. Their sin shall not be pardoned. Every enemy of my children, every enemy of my daughter, every enemy of my progress, every enemy of my life, every enemy of my platform. I pray for you. Your sin shall not be pardoned. In Jesus' name we pray. Amen. <laughs> Ibo ló wà tó fẹ́ wù ẹ́ tó wù ẹ́ láti kúrò ní level tó wà yẹn. Agbára kan máa ń wà á máa fẹ́ kó wà nípele kan òun dẹ̀ fẹ́ máa move talent tó ń tẹ̀síwájú tó fẹ́ kí n dúró sójú kan yes o kàn rí pé bónọ́ọ̀sì ni tó bá dẹ̀ wẹ́ o lè lọ ọmọ ìpà gbowó gbá tẹ bá dẹ̀ fẹ́ fún mi ní owó offering tẹ bá fẹ́ ṣe tẹ bá fẹ́ dá sí ẹ fẹ́ bá mi rajà nǹkan tó tiẹ̀ lè ṣe nìyẹn tẹ̀sí ẹ̀rùn mi pé gọra bá wá ra mọ́tò nǹkan tá a bá kó lówó pé ah, aṣọ yìí ti ṣọ́ọ̀ṣì wà ṣé mo lè rírọ̀ ẹ̀gbọ́n rẹ̀ sọ pé ẹ lè rírọ̀ ẹ lè rí kọ́nà mi ẹ bá mi rà á bẹ́ẹ̀ tiẹ̀ ní ìdí ẹ̀ bẹ́ẹ̀ ti máa ń rà ẹ̀ kẹ́tiẹ̀ kó kẹ́kó fáwọn ṣáré tiẹ̀ tí wọ́n ti sàn Eh, okay Auto Bola kí lo lè rí mbẹ̀ yẹn ṣé o lè bá mi lọ ra pádápà kó o kó sí kọ̀ńténà mbẹ̀ yẹn àkáǹtì yẹn ẹ̀ eh, ara ẹ̀ ní and I will be praying here àwọn tá a gbàdúrà fún lánàá wọn àdúrà gbà o àdúrà ló ń gba agbára kọ òye torí ẹ̀ mú wọn ń gbàdúrà ọ̀rẹ́ mi ò gbúdọ̀ dọ̀tá mi it's a taboo because àdúrà tí n bá gbà fún ẹni tó gbójọ́ rẹ tí mo rí ẹ kò ṣe dáadáa fún mi àdúrà ẹ máa gbà tó bá tún dọ̀tá wa èpè tí máa ṣẹ́ fáwọn ọ̀tá mi náà máa wá sórí ẹ̀ so torí I have to be careful. Oh. Pray that prayer once again. All my enemy that have not yet repented. Father Lord, don't pardon their sin. Don't pardon their sin. Don't pardon their sin. Don't pardon their sin. Don't pardon their sin. In Jesus' name we pray. Amen those who are moving and I want me to be stagnant àwọn tó fẹ́ máa rìn tí wọ́n rìn tí wọ́n sì fẹ́ kémi wà lójú kan ìdè tí wọ́n kó dání tí wọ́n fi ń dè èèyàn ó lajó dè wọ́n ó lọ aṣọ wọn dẹni ìdè mi bọ́ lọ́wọ́ ìdè ó tó fi dè mi ó fi dè rẹ̀ ó fi dè padà jó máa dè rẹ̀ ó lọ kó máa dè rẹ̀ ẹni tó ń rìn tí ó fẹ́ kẹ́mi wà lójú kan tó fẹ́ kọ́mọ mi wà lójú kan ẹni tó fẹ́ máa progress tí ò fẹ́ kí n progress ẹni tó fẹ́ máa progress tí ò fẹ́ kọ́mọ mi progress ẹni tó fẹ́ máa ṣe láyé tí ò fẹ́ kí n ṣe rere lórúkọ jésù ìdè tó fi ń dè mí olúwa jọ fi dè rẹ̀ pa èyí tó fi ń dè ọmọ mi olúwa jọ fi dè rẹ̀ olúwa jọ máa dè rẹ̀ kó máa dè rẹ̀ kó máa dè rẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní í padà pray it again like this ìdè tá a fojú ara rí orí pa ń gbà gbogbo kò ń ṣòro nìkan lọ́lọ́run lè gbàdúrà ìgbà tọ́lọ́run fẹ́ ká gbàdúrà yìí ló ní ká gbà yìí hmm. ìdè tá a lè fojú ara rí tàbí di ayé mi níjọba òkùnkùn ọlọ́run tá a fojú ara rí já gbogbo ìdè náà kúrò gbogbo ìdè òkùnkùn o ìdè òkùnkùn o ẹ mélòó ni mo pè ẹ́ dìde òkùnkùn ẹ̀mẹ́lò ni mo pè ó di ẹlẹ́ẹ̀kẹta ó yá o agbára tí a kò fojú ara rí tó dá ayé àti ọ̀run kó já gbogbo ìdè òkùnkùn kó lára èmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi ó yá ìdè òkùnkùn máa já nípa agbára ọlọ́run tó dá ayé àti ọ̀run tí a kò fojú ara rí ó yá máa já sọ̀rọ̀ ìdè òkùnkùn máa já kò lára mi já kò lára àwọn ọmọ mi já kò lára àwọn olólùfẹ́ mi já kú ò máa já o já já já já já in Jesus name we pray amen. àmì ikú àti tọ̀run àpáàdì lórúkọ Jésù kò ní pàlẹ́ ayé mi àmì ikú àti tọ̀run àpáàdì lórúkọ Jésù kò ní pàlẹ́ ayé mi kò ní pàlẹ́ ayé àwọn ọmọ mi lórúkọ Jésù kò ní pàlẹ́ ayé mi kò ní pàlẹ́ ayé ọmọ mi kò ní pàlẹ́ ayé àwọn olólùfẹ́ mi àmì ikú àti tọ̀run àpáàdì kò ní pàlẹ́ ayé mi in Jesus name we pray amen. gbogbo iṣẹ́ burúkú tí a fi seven book of Moses ṣe gbogbo iṣẹ́ burúkú tí a fi àlùkìránì àti bíbélì ṣe gbogbo iṣẹ́ burúkú tí a fi àlùjọ̀nú inú igbó ṣe tá a fi àlùjọ̀nú àwọn babaláwo ṣe gbogbo iṣẹ́ ibi náà lórí èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ó yá o iná dà kó jó wọn dànù kó bá gbogbo ẹ̀jẹ̀ pátá ó yá iná máa jó wọn dànù má bá gbogbo ẹ̀jẹ̀ pátápátá in Jesus name we pray. Mm àgádà àgodo tá a di orúkọ mi mọ́ tí a ti pa àgádà àgodo tá a di orúkọ ọmọ mi mọ́ tí a wá ti pa ó yá mo gbàdúrà bí ikọ̀ àti ìrìnjọ Elédùmarè lónìí àdúrà àgádà àgodo tá a ti orúkọ àwọn olólùfẹ́ mi mọ́ ó yá ní orúkọ Jésù inú ilé tí a sọ àgádà àgodo yẹn sí iná kó sọ níbẹ̀ ibi tá a rí àgádà àgodo yẹn mọ́ lórúkọ Jésù ó yá iná kó gbé ó ya ẹ̀mí mímọ́ ó gbogbo ẹ̀ lórúkọ jesu iṣẹ́ àgádágodo ó yá máa bàjẹ́ máa bàjẹ́ máa bàjẹ́ máa bàjẹ́ máa bàjẹ́ Jésù wa lórí èmi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi ó bàjẹ́. agbára tó máa ń tú ya agbara to ma agbára tún ni dá fún ibi lórí ọ̀rọ̀ èmi àtọmọ mi lórúkọ Jésù ó yá rí ìbínú Ọlọ́run idà Ọlọ́run dà ó yá kó ṣàbalẹ̀ ẹ̀yin ogun ọ̀run tẹ́ kí ń gbọ́ tẹ́ kí ń gbà ó yẹ kọjú ìjà sí ó yẹ ṣe wọ́n yamayama ẹ fi ẹ̀jẹ̀ wọn mọ́lẹ̀ ẹ fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù bẹ́ẹ̀ lórí kò ní yí padà Jésù Olúwa wa amen mo súre lẹ́ǹkan sí fún gbogbo àwọn olólùfẹ́ mi torí bí mo ṣe ń gba iná ni mo ń gbà fún àwọn olólùfẹ́ mi mo ń gbà fún àwọn ọmọ ọlọ́run tòótọ́ àti àwọn ènìyàn rere lórúkọ jésù a ò ní jáfọ́ a ò ní jábọ́ a ò ní ṣánkù bí ò ní bá oríwo ò ní gbà bọ́dé. ẹ ò máa rí ibo so kàyé ìbàṣàtàbà negede gbogbo ṣètàyàbà gbogbo iṣẹ́ tí a forú ọ̀gànjọ́ ṣe inú òkùnkùn nígbà mìíràn la máa ti ń gbà wọ́n ní kẹ́ gbàdúrà lóru torí iṣẹ́ tá a fòrò ṣe tó o bá níná nínú o bá fòrò méje gbà tó o bá níná tó o sì kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ o ní rìn kankan ṣùgbọ́n ní ọ̀sán gangan tó jẹ́ pé gbogbo tí a bá ti dè lóru ọ̀gànjọ́ tílẹ̀ bá mọ́ tó bá ju nǹkan kan síta oríta mẹ́ta tán lọ gbé nígbà òkùnkùn á wá di nǹkan tá a rí lọ́sàn gangan téèyàn máa rí báyìí tá a máa rí gbogbo iṣẹ́ tá a fòkùnkùn ṣe tán rè pé kò lè tú síta mọ́ tá a fi òru ọ̀gànjọ́ ṣe ní búburú lórí mi lórí ọmọ mi lórí àwọn orílẹ̀-èdè wa lórí àwọn olólùfẹ́ mi lórí ọ̀rọ̀ pílàfọ́ọ̀mù mi lórí ògo mi lórí ìtònáwó mi lórí òwò mi iṣẹ́ búburú tí a fi òru ṣe tá a fi òru ọjọ́ pípẹ́ ṣe lọ́sàn-án gangan yìí lórúkọ Jésù iṣẹ́ náà ó yá Ọlọ́run bàjẹ́ Olúwa máa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ Olúwa bàjẹ́ gbogbo iṣẹ́ bíi tí a fi Oru gidigba oru gbangba oru ọ̀gànjọ́ òru tó le òru tó kilẹ̀ òru tó tó tíìk ta fi ṣe lórí ọ̀rọ̀ èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi àti lórí òwò àti ètò ìnáwó mi ọ̀sán gọrígọrí yìí a tú iṣẹ́ náà dànù a bà iṣẹ́ náà jẹ́ lórúkọ Jésù iṣẹ́ náà domi iṣẹ́ náà dasán iṣẹ́ náà bàjẹ́ bẹ́ẹ̀ lórí kò ní í padà Jésù Olúwa wa àmín. Yeri abo sokayaba ah hmm. ẹni tó ń wọ mọ́tò káàkiri hmm. kótó wí kótó bọ̀ ó ti sáré kó sí ọkọ̀ ó ti lọ see me quickly tó lọ káàkiri tó ń ṣe ìpàdé lórí mi ṣá fún ibi nítorí pé mo wọ ọkọ̀ òfurufú débí bẹ́ẹ̀ ni tó ò bá mo kọjá lórí bus stop tó pọ̀ mo kọjá lórí ìlú tó pọ̀ lórí òfurufú ká tó láàmì síbí bẹ́ẹ̀ ni ká tó wá débí ká tó dá Amẹ́ríkà ká tó wá wọkọ̀ ká tó tún cross débí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó kọ <laughs> àbí tó kan rọ́bọ̀tì <laughs> oríṣiríṣi eh, stop sign tó kan stop sign tó kan robot light tó kan oríṣiríṣi jáde lọ ṣe ìpàdé búburú torí mi. Eh. gbogbo àwọn agbára àti àwọn tó ń ṣe àkóso junction àti áńgẹ́lì tó ń ṣe àkóso junction gbogbo bíi tí ẹ kọjá bẹ́ẹ̀ ni láti wákàtí ìlọ gbogbo ẹ̀yin jáde nítorí mi fún ibi tó jáde nítorí ọmọ mi àtàwọn olólùfẹ́ mi fún ibi gbogbo àwọn agbára tó ń ṣe àkóso junction àti bus stop àti gbogbo stopside tẹ́ gbà kọjá kán dìde sí yín kán bá yín jà kán ṣèpàdé ibi nítorí yín bẹ́ẹ̀ ni kógun ayé rẹ́yìn yín pátá porogodo bẹ́ẹ̀ lórí kò ní padà ẹni gun mọ́tò ẹni wọ mọ́tò tó lọ tààrà àbí tó ń pè sórí aago àá àbí tó máa tó gba ìpè tó láti ibi tó jìnà láti máa ṣèpàdé ibi lórí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run tó dá ayé tó dá ọ̀run tó ṣàkóso gbogbo ibi tó ṣàkóso orí mẹ́rin àgbáyé tó mọ gbogbo ènìyàn tí ẹnikẹ́ni ò mọ̀ tó mọ gbogbo iye èèyàn tó wà nínú ayé tí gbogbo èèyàn tó wà nínú ayé ìwọ̀n ò lè sọ gbogbo èèyàn tó wà nínú ayé áá torí inú torí òde torí ọkàn torí ìta tó mọ egungun tó mọ iṣan tó mọ ẹ̀jẹ̀ tó mọ èèyàn tó mọ ọ̀run tó mọ ìsàlẹ̀ tó mọ òkè tó mọ ilẹ̀ tó mọ sánmọ̀ àá hmm. yàríkà pósù táyàbà négede bàbá léyàbàṣà kágbára náà kó ṣe gbogbo yín agbára tó dáyé tó ju gbogbo agbára lọ kó ṣe yín mọ́ṣẹ́ àlàáfíà fún gbogbo ọmọ ọlọ́run tòótọ́ káàkiri àgbáyé àlàáfíà fún bọ́lá fọláṣadé àlàáfíà fún àwọn ọmọ tó jáde láti inú mi especially adébùkọ́lá tó ló ní méjèèjì tó fún mi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 Thank you for coming. I'm going for now. I'll be back. Don't forget Isaiah 60 verse 1. Rise, Bola Folashade. Rise and shine, for your light has come. Olúwatóyìn Bọ́lájí. Agbàṣẹ́gbé. Mm-hmm. <laughs> Ah, God has no respect of anybody. Àwọn olórí orílẹ̀-èdè wa, God bless you. May Almighty God continue to touch your heart. You do what pleases God. Ẹ̀dìrẹ̀ iṣẹ́ ńlá. Olúwatóyìn Bọ́lájí. Pẹ̀lẹ́. tá a bá ti gbàdúrà mi báyìí a máa máa send pépà lọ ẹ fowó sí nothing small ó ti yẹ. It is well. It is well. ẹ̀yin tẹ́ bá wà lábẹ́ omi báyìí bẹ́ẹ̀ ṣe ń lọ sínú ayé tí o bá ti therefore go and make disciples of my nation baptize them in the name of the Father and the Son and the Holy Spirit Matthew twenty verse nineteen. One day I will preach that. I'll preach it. Baptize them that to feed them fún wọn ní omi tútù what you are going to pour on them is going to be when they are disciple disciple deserve omi tútù baptism you know baptism is actually a blessing yes baptism is actually a blessing like you níbi tí wọ́n fọmi see you no more. so whatever you are going to be doing for the disciples disciples should be cleansing. You don't pour dirty on them. Because water, even when it's dirty, when you're putting water in somebody's body, then they washing dirty away. So what you do to disciple, the people, would what the truth people, the right, I mean, the, don't let me put it righteous, the truth, uh, uh, the Evil arrow go back to your sender. No weapon fashioned against me shall prosper. The good people, the good people, what you need to put on them, what you need to do to them is something that will relieve them, that will take away dirty out of their life. They must not be dirty. They must, they, they must not be uh, in pain. They must not be dry. They must not be in scarcity. They must not be in poverty. They must not be, yeah, the righteous. That's why Bible also many verses. One day we're going to preach is that the righteous shall be flourished. That is a must. It is a must. The righteous qualify for flourishness. Okay, but in a country that anybody that supported person that is evil because he can fight for you, he can lie, he can do evil, and you supported them because for that then actually you are causing damages and causing problem and calamity in your system. So a nation the leaders, anybody rulers, or anybody ruler on top there must be somebody that to my boomerang. It has to be has to be a flood. It has to be a blessing to good people, not to bad people. Because when you sow to the land that they, so the person that's a bad person because you use the person, you are only just telling the person go and be evil and continue to evangelize. I mean, you are evangelizing for evil and you are supporting them. They will get more people to themselves they will say ah ọ̀rọ̀ tí mo sọ lánàá tí mo ṣe yẹn tó tiẹ̀ bá yẹn they support me for it so be if you want peace and you want your land you must do what is good what is right bye for now love you guys you can see that this is pure word of God pure prayer pure things of God and also educative shots if you have fun we have a lot of things to say but we are not late for many things to right, bye hallelujah méjèèjọ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen don't forget host of heaven is our team here my own team here if i'm married today i'll be my husband my children okay my team so and but everybody you are wanted you are just for God okay if you repent you understand me we are all of us we are in the neck of God mo fẹ́ sọ kíní kan fún yín somebody send me this message I want to read it don't joke with me I'm sorry eyín sájà bá fi bọ́mọ ṣe ló fi ń gé I don't like this I always say that I don't like this but you continue doing it kò sí wàhálà. this person said, my name is Ọláníyàn Rasheed orí ẹ̀ ti gbòòrò ogun rẹ̀ Rasheed wọ́n ń pè mí kí báwo ni Rasheed àti Bọ́lá ṣe máa báwo ló ṣe jẹ́ ok ó ṣàṣẹ́ni message sí mi message on your Google chat where you are message ó tiẹ̀ ó fọ́nì sí mi gan ṣá ah, ń What is it now? Hmm. ó ní ẹ̀ nice to meet you gbogbo mo ti meet ẹ some people just read they just write something where did I meet you ó ní ẹ̀ nice to meet you Kilo ló kọ mumbo okay baby baby queen abi you meet you you baby queen i'm from Ọ̀ṣun state Ògbómọ̀ṣọ́ please your name when are you when are you living? i used to kilokan use this time to say i love you too much orí burúkú ni ìyá ẹ̀ àti náà àti dádì ẹ̀ tó bí ẹ̀ aláyé bàjẹ́ froster if you write me rubbish i will be posting your account your name and your name on the google and i will call efcc for you and nigeria police cyber fraud if you do that nonsense for me or anybody sending you it, is not a joke Oh, another one let me read another one for you oh ṣé mo ti delete yẹn ni ó bọ́lá kí ló delete yẹn fún mo dẹ̀ ti screenshot ẹ̀ pé mo fẹ́ mo fẹ́ send ẹ̀ sí wọn ni mo fẹ́ send ẹ̀ mo fẹ́ gbé sórí social media if you try nonsense with me i will put it there eh? i will call in fact mo lè pe anti-terrorist sí ẹ nàìjíríà tó bá jẹ́ nàìjíríà lọ́wọ́ bó ṣe ló wà lóògùn mọ́ṣọ́ yẹn i put your name ṣe mọ̀ pé vvn máa wọ orúkọ ẹ tó bá ti wà mẹ́ àti email yẹn ó mọ̀ pé ó máa wà mẹ́ i post it like that if all of you you no comment under my plan you will come here and be telling me all those nonsense okay let me read another one if you come and say hi to me it's a taboo o oh. and be telling me you love me and you some of you people calling don't do that to me all right because some people just want to be sending you so that wọn máa wá fẹ́ disvalue ayé mi anybody tó bá ràn yín wá láti wá disvalue ayé mi kò síbẹ̀ ni ẹ ṣe wà lókè tó ọlọ́run máa bá mi disvalue ẹ̀ á disvalue gbogbo nǹkan tó ní láyé just wait for a time it will come to pass at the, at the due season so don't disvalue me okay ní tí bá ní mo ń ṣe ni mo kó bá mi ṣe ní tí bá ní mi ò ṣe má gbé wá má introduce ẹ̀sìn mi. you must sell me dear. Why can you be calling me dear? Is it not somebody you'll be talking to I call dear? No way fish. mo gbogbo yín tẹ ìwà mo wò pé bóyá òfin tó bá jẹ́ orí messenger ń sìn tẹ́yìn ò bá tiẹ̀ ṣe hi tí ò ṣe dìá síbẹ̀ yẹn ọ̀tọ̀ ni bọ̀tì ìwọ tó bá ti lọ kọjá yẹn tó ṣe dìá. ẹ bá wa ra mọ́tò ṣẹgbọ́n ẹ pè mí sórí ọ̀rọ̀ mọ́tò is well tó bá ti bá mi ra mọ́tò tó patronize mi tó ṣe dáadáa fún wa àdúrà àdúrà máa àdúrà máa gbà. Mm-hmm. want me to talk about something, I'm not going to talk about it. You cannot get my opinion. Ẹni tó bá ti mọ ìwúrà la máa ń ta fún. Ẹni tó bá ti mọ ìwúrà Simple as that. Those of you who have shared it, God bless you, darling. Share it. Let the other people see. And also you can cut any part of the prayer you want. You can cut it and send it out, okay? Tán bá wọ kan sìn tí máa jẹ́ pé aṣọ tí mo wọ̀ tí ó bá dókè sí ẹ ṣí àyà mi sókè àbí mo wọ jákẹ́ẹ̀tì mo ṣí sílẹ̀ wọ́n kàn wá crop bìkan you see you always do those nonsense àwọn ohun tó máa ń bẹ̀yìn náà mọ̀ but èmi I believe so much in God by the time tọ́lọ́run bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn eh, you in fact àwọn míì wà gbọ́dọ̀ pé a máa bẹ ọlọ́run fún wọn kó tó di pé ó stop then. nobody can nobody can force things on my mouth èmi Bọ́lá àwọn tó bá wù mí sọ if I don't feel like talking I won't say anything and this thing ọbí tá a ti ìjókòó sí ìgbésí gbogbo ọ̀rọ̀ la máa all the people praying for us all over the world God bless you thank you so much I appreciate you guys. Mm-hmm. Mm-hmm. ìmọ̀ tí ń là Olúwa jọ èmi èké Olúwa jà gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù lọ Olúwa jẹ èmi sókè. Nísíwájú lọ́nà náà ó ń gòkè sí lójoojúmọ́. Bye for now. They want me to talk about something I'm not. Bye.